sáàyè rẹ̀ onágbò ní hikma ká mọ ìwà tó yẹ ká hù láàyè kọ̀ọ̀kan ká mọ ibi tó ti yẹ ká ti sọ̀rọ̀ ká sì mọ ààyè tó ṣe pé ká dáa lé òun ló dáa jù ọlọ́wọ́n bá ń kọ́ wa láwọn ẹ̀kọ́ wọ̀nyí ọ̀kan nínú ẹ̀ òun lèyí tí ọlọ́wọ́n bá ń sọ fún wa nínú alukur'an. طربان ولا تسبوا الذين يدعون من دون الله ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون ربنا ولا تسبوا الذين يدعون من دون الله ولا تسبوا الذين يدعون من دون الله ربنا يا مؤمنين ẹ má ṣe àwọn tí wọ́n ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹ má jẹ́ ó jẹ́ pé wáàsí yín ẹ̀kẹ́ ìbú oníwàá jẹ́ àbí kẹ wá sọ àwọn gangan di àwọn tẹ dojú èébú kọ ọlọ́run bá lẹ́yìn mú mi ní ẹ má ṣe bẹ́ẹ̀. wọ́n lẹ́tà sọ pé lẹ́yìn ẹ̀yẹ́ ni ọ̀run náà ní dùn nílá mùmìnì ọlọ́run ọba dojú ọ̀rọ̀ kan ànẹ́bí àti gbogbo àwa mùmìnì ọlọ́run ọba ní ẹ má ṣe bú àwọn tí wọ́n ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹ má bú wọn ẹ má bú àwọn nǹkan ìjọsìn tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ẹ má máa bú wọn. wàlá tasubbu alladhina yad'una min dunillah. ويصد الله عدوا بغير علم kí nìdí tọ́lọ́wọ́ bá fi ní ká mọ̀ bù wọn fàyàsúbù lọ́wọ́ àdéhùn àbẹ̀kọ́ ìrẹ̀ ẹ̀lmí káwọn náà mọ̀ bá wa sọ pé ńgbà tẹ bú ọlọ́run tiwa àwa náà ó sì bú ọlọ́run tí kọ́mọ̀bà wa máa fẹnu àbùkù ẹnu èébú kọ́mọ̀bà wa máa fi kan ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga látara ìmọ̀ kan látara ìṣe làákàyè. kàdàlíkà sáyẹn náà lè kúlè ọmọdé náà mẹ́lẹ̀ hàn. àyà yìí àwọn àfọ onímọ̀ tafsir wọ́n ní al-aslu jawasu sabbi al-mushrikin wa ali atihim ìpìlẹ̀ náà ni pé ìgbàláyé ń bẹ fún wa a àwọn ọ̀sẹ́bọ àti in tí wọ́n ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọba ìpìlẹ̀ wà ìgbàláàyè ń bẹ nínú ṣẹ̀ríà nínú òfin ọlọ́run ọlọ́run ọba sọ nínú alukur'an alkarim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní ibrahim àwọn ọmọ yarghaba min láti Ibrahim illa man safiha nafsuhu kò sẹ́nìkan tó ya òmùgọ̀ tó ẹni tó fi ìlànà anábì Ibrahim lẹ̀ tí ó tọ́ kí ni ìlànà anábì Ibrahim òun náà ni tawhid òun náà ni al-Islam òun náà ni ìmọ̀ Ọlọ́hun Ọba lọ́kan ṣoṣo Ọlọ́hun Ọba ní gbogbo ẹni tó bá gún kúrò níbi ìmọ̀ Ọlọ́hun Ọba lọ́kan ṣoṣo Ọlọ́hun ni wọ́n ìyẹn ń fi wa wípé ìgbàláàyè ń bẹ alébú ọ̀sẹ̀bọ lérí ẹbọ ìyapa aṣọ ọlọ́run ọba èyí tó dólé lórí ṣùgbọ́n níbí ọlọ́run ọba ní ẹ má bú wọn kí ni ìdí tọ́lọ́run ọba fi sọ bẹ́ẹ̀ ó náà ní tó bá yẹ pé búbú wọn ni ó wàá ṣokùnfà kí wọ́n bú ọlọ́run ẹ má wọn nítorí pé ọba ọba tó lẹ́tọ̀ọ́ kásàfọmọ rẹ kúrò níbi gbogbo àbùkù ni o gbúdọ̀ jẹ́ sábà bí ìdí tẹ́nìkan ó fi fa àbùkù lọ o gbúdọ̀ jẹ́ bẹ́ẹ̀ lànàbí wa ọlọ́run ọba tọ́lá rẹ ga ló fi ń ṣàlàyé fún anú alukur'an àdúà táwọn ẹni rè àwọn ẹni ọlọ́run ọba ń ṣe ọlọ́run ọba mọ̀ ṣe wá ní fìtínà báwọn kèfèrí. àwọn olùbẹ̀rù ọlọ́run wa máa bẹ lọ́npẹ̀rẹ̀ ọlọ́run mọ̀jọ́ ó jẹ́ pa wà láàjẹ́ sábà bí ìṣìnà fáwọn kèfèrí mọ̀jọ́ ó jẹ́ pé torí tiwa ni òfin wá ní ìṣètò ọlọ́run mọ̀jọ́ ó jẹ́ pé torí tiwa ni wọ́n fi wá sọ̀rọ̀ òdì sọ́lọ́run tá wá rí i pé bá fẹnu àbùkù kàn wọ́n àbí kan ọlọ́run ọba àbí òòsà tí wọ́n ń pè lọ́lọ́run ìyẹn lè bí káwọn náà ò fẹnu àbùkù kan ọlọ́run ọba ni ẹ má fẹnu àbùkù kan wọ́n nítorí pé sádàn lè zẹ̀ríà láti lè jẹ́ kó hànà ìntòsí pé dáadáa tá a fẹ́ ṣe àìdá tí ó lọ tibẹ̀ jáde yóò pọ̀ ju dáadáa tá a fẹ́ ṣe lọ ọlọ́run ọba kọ́ wa lẹ́kọ̀ọ́ làákàyè ọlọ́run ọba kọ́ wa lẹ́kọ̀ọ́ ọgbọ́n ọlọ́run ọba kọ́ wa lẹ́kọ̀ọ́ ká mọ̀ wo sàkún ìṣesí ààyè kọ̀ọ̀kan kó tó di pé a ronú ìgbésẹ̀ tá ń gbé lérí ẹ̀. wàlá tasubbullẹ̀ bí nàẹ́dẹ́ ọ̀nà mi dùnìlá. èyí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo olùpèpè sójú ọ̀nà ọlọ́run pátá a máa wo àwùjọ kọ̀ọ̀kan ìtìbárù mùkàtọ̀bíìn káwo àwọn wo là ń bá sọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam ìgbàtí ànábì gbé àfáàwá mu'adh ọmọ jabal onírẹ̀ mu'adh bin jabal wá máa lọ sí ilẹ̀ yemen tó bá délẹ̀ yemen ànábì wá kọ́ bí ó ṣe ṣe dáwà ànábì ní dájúdájú bó ṣe ń lọ yìí ọ̀ ń lọ ọ̀dọ̀ àwọn èèyàn kan nínú àwọn káwọ́mọ́ min alil àwọn tó ṣe wípé inú àwọn tá a fún ní tírà tó bá débẹ̀ awaluma tẹ̀dẹ̀hún ilé àkọ́kọ́ tó kọ́ pè wọ́n sí òun náà nìkan mọ́ ọlọ́run ọba lọ́kan ṣoṣo ìyẹn làkọ́kọ́ ìyẹn náà ni òfin máa bá wọn sọ̀rọ̀ nígbàtí ìyẹn bá yé wọn ni o tó pè wọ́n síbi pé kí wọ́n ó kírun ìyẹn túmọ̀ sí wípé a máa ń wo àwọn tá a fẹ́ bá sọ̀rọ̀ ìyẹn ni ó máa sọ ọ̀nà tá a gbà máa gbọ́rọ̀ kalẹ̀ fún wọn ọ̀nà tá a gbà máa bá wọn sọ̀rọ̀ ọlọ́run bá fi ń kì wá nílọ bó tilẹ̀ jẹ́ wípé kò sí láìfí níbi kéèyàn ó fi ẹnu àbùkù kan òòsa kò sí láìfí níbi kéèyàn ó pe làákàyè ẹni tí ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run pé tó bá ní làákàyè ó yẹ kó o mọ̀ pé èrè ò lè jọ́ lọ́run kò sẹ́sẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n ìtọ́lọ́ wọn bá ń sọ fún wa bíi pé tó bá ro làákàyè rẹ tí wọn náà bá wo sakun tó bá rí pé n ti ọ̀rọ̀ tó sọ n tí ó lọ bí n tí ó fẹ́ bàjẹ́ yóò pọ̀ ju tó fẹ́ tún ṣe lọ́rọ̀ wọn bá ní mọ́ bù wọn wà látà súnbù lẹ́dí iná ẹ̀dẹ̀ wọn. látà súnbù lẹ́dí iná ẹ̀dẹ̀ wọn ní dùnìlá wáyà súnbù lọ́wọ́ àdéhùn bíbọ̀ ìrìnrìn. lábẹ́ àyà yìí àwọn àfa olùmẹ̀sìn wọ́n yọ àwọn kọ̀ọ̀rìn àwọn ìpìlẹ̀ táà fi máa gbọ́ ọ̀rọ̀ yé wọ́n fààyọ̀ ń bẹ̀ nínú rẹ̀ ní táǹpẹ́ ní alẹ́hájírù alẹ́hájírù òun náà ni káyan ẹni tó ń ṣe nínú ẹ̀sìn ṣùgbọ́n nítọ̀hún ó ń ṣẹ̀sìn pálapàla oníbídà ọládàdálẹ̀ ẹni tí ó sọ ẹ̀sìn di jẹunjẹun wọn ni káyan lódì ká má ba ṣe bá a bá ti wí fún tí ó gbà tá a ṣàlàyé fún tí ó gbọ́ ká jìnnà sí ká mẹ́jọ́kó pẹ̀lú ẹ̀ ìyẹn nípìnlẹ̀ àmọ́ àwọn àfáà ní ṣùgbọ́n tó bá ṣe wípé káyẹn lódì yẹn kò lè tún ṣe àwọn àmọ́ súnmọ́ alàlùmùdára àmọ́ bá ṣe níbàṣe ẹjẹ́ àpèwòrè lọ́kọ̀ ó ń bẹ nínú ẹ̀kọ́ súnnà ó ń bẹ nínú àgbọ́yà àwọn salaf ẹni tá a bá ní káyàn lódì tí yàn lódì wá yẹn ò nítumọ̀ kankan kò tún ṣe kò sì tún àwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ kò tún wọ́n ṣe wọ́n ní a wípé àtàlífù áúlá káwá súnmọ́ ìyẹn ló dáa torí pé tá bá súnmọ́ ó ṣeéṣe kọ́lọ̀ wọn ọba kó lo súnsúnmọ́ kó fi tún ṣe ó ṣeé ṣe kọ́lọ́n kó lo súnsúnmọ́ yẹn kó fi táwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀ kó fi tún wọn ṣe àmọ́ tó bá ṣe wípé kápátì òun láàrin pó lè tún ṣe ló lè tún ṣe lápèjúwe ẹni tó yẹ kó ń bẹ láàrin àwọn àwùjọ kan òun náà ló olórí wọn ibi tó bá ti wí náà làwọn èèyàn máa lọ ibẹ̀ làwọn èèyàn ọ́fíìsì ó wá jó ní pàlàpàlà nídìí ẹ̀sìn tá a bá la èèyàn lódì èèyàn lódì ìwọ nìkan kò nítumọ̀ kankan lára ẹ̀ ẹgbẹẹgbẹ̀rún àwọn èèyàn ibi tó bá ti ní òun lọ ní gbogbo wọn lọ wọ́n ní àmọ́ tó bá ṣe wípé ẹni ẹ ìwọ̀nba náà ni òun náà lọ́rìn láwùjọ ma téèyàn lè tọ́ fáwọn èèyàn pé ẹ mọ́jà á dá sí tá a bá ti dá sí tá a bá pàátì bóyá pé pàátì yẹn lè jẹ́ ó padà lérí ìbàjẹ́ tí ń ṣe wọn ló da ká pàátì àmọ́ tó bá yẹ pé tá a bá pàátì tá a bá kọ́ tì àkọ́tì yẹn ò tún ṣe yóò tún jẹ́ ó máa gbilẹ̀ sí lórí aburú ni wọ́n ní ká wá súnmọ́ wàtà lífu áúlá ká súnmọ́ ìyẹn ló wá dáa jù láti lè rí túnṣe ní táwọn àfáà wa gbẹ́sẹ̀ lé lórí kọ́ídà yẹn ọ̀kan nú ẹ̀ òní àyà yìí dẹ̀lílu kọ́ídà yẹn òní àyà yìí ọlọ́run ọba ni wà láta sóbò lẹ́dí ìnáyàdé ọ̀nà mẹ́ẹ̀ẹ́dù nílá. wà láta sóbò lẹ́dí ìnáyàdé ọ̀nà mẹ́ẹ̀ẹ́dù nílá ìfà sóbò lọ́ bí kò ìrìn àyè nígbà tó ṣe wípé ìpìlẹ̀ àlà aslu ó náà ni ìgbàláyé ń bẹ fún wa a lè bú òòṣà a lè bú ẹni tí ń bọ òòṣà ìgbàláyé ń bẹ àmọ́ tó bá ṣe wípé búbú yẹn tí ó ti bẹ̀ jáde yóò burú jáì ọlọ́wọ́n bá ní ẹ mọ́ bu wọn ajẹ́pọ́lọ́wọ́n bá jẹ́ kó yé wa ẹni tí ó ṣe dáwà ó gbúdọ̀ pé nílẹ̀ akáyì ó gbúdọ̀ jẹ́ ẹni tó ṣe pé alẹ́dí yóò kọ́ dímú akílà ú alẹ́ lìsáni. ẹni tó ṣe wípé làákàyè rẹ̀ ni ó ṣáájú ahán tó bá fẹ́ sọ̀rọ̀ ìyẹn lọ́jọ̀gbọ́n ẹni tó ṣe pé ó fi làákàyè ṣáájú ahán rẹ̀ kó tó sọ̀rọ̀ òun lẹ tó ní làákàyè àmọ́ ẹni tó ṣe wípé ahán ló ṣáájú làákàyè ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìkábàámọ̀ yóò pọ̀ nígbà wọn bá sọ fún pé ohun tó sọ ni yóò ní owó mọ̀ pé yóò túmọ̀ nítorí pé káwọn tó gbé jáde lóbi jẹ́pọ̀ ẹni tí ó pèpè sójú ọ̀nà ọlọ́run agbúdọ̀ wo nǹkan tọ́rọ̀ mọ́ ń ta fẹ́ sọ agbúdọ̀ mọ́ ń tí ń ta fẹ́ sọ tí ó bì wá sí tó fẹ́ ṣe tó pò ní òtù mọ́sálásí yà fìbà pò ná torí pé mọ́sálásí ó kún kí gbogbo èèyàn wà ń bẹ̀ yẹn ó lóore jukọ̀ wá gbé wá sí dé mọ́sálásí gbogbo mọ́sálásí wá tú tí wọ́n nìkan ló mọ̀ kírun mẹ́ẹ̀ ولا تسبوا الذين يدعون من دون الله ولا تسبوا الذين يدعون من دون الله kódà ó ń bẹ nínú iṣẹ́ àwọn sálàf jawaasu kìtìmánì lẹ́ẹ̀lmì ìgbà mi ń bẹ téèyàn mọ̀ ìgbà láyé a sì máa bẹ pé ó máa sọ kéèyàn ó dalẹ̀ téèyàn bá rí wípé sísọ òun in tí ó bí aburú tí ó ti bẹ̀ jáde yóò pọ̀ bẹ́ẹ̀ sì ni àsìkò kulẹ̀ ń bọ̀ tígbàláàyè kéèyàn ó sọ ọ̀rọ̀ yẹn tí ó sì padà wá wáyé ọlọ́run ọba fi ní wọlé àtàṣubú lẹ́dínà yẹ́dẹ́ ònà lẹ́dínà yìí كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون أفاوى أبو هريرة رضي الله عنه قال وبقبا يونس ó أني àfíìstù من رسول الله áyìn ó ní mo há látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run odidi ọ̀rọ̀ méjì ó ní mo há látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run odidi ọ̀rọ̀ méjì ọ̀kan nú ẹ̀ ó ní mo ń sọ yìí ìkejì tí ń bá ní mọ ṣàlàyé ẹ̀ làkútà hazel belahum wọn ò fi ìdàgé mi lórí ni tí ń bá ní mọ sọ a wípé àwọn àfáà ní jawazu kitmanil ilmi ìgbà mi ń bẹ èèyàn lè mọ̀ọ́mọ̀ fínúfíndọ̀ fi àwọn ọ̀rọ̀ kan pamọ́ nítorí tó ṣeé ṣe kó jáde lẹ́yìn ọ̀rọ̀ yẹn ní àwọn nǹkan tó lè ba nǹkan tó pọ̀ jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àáfàá wa kó sábẹ́ àyà yìí àyà yìí ló ń jẹ́ dẹ̀lílù gbogbo ẹ̀ nínú àwọn kọ̀wáìd táwọn àáfàá olùmẹ̀ẹ̀sìn àtàwọn sálàf tí wọ́n ṣáájú wọ́n wá gbé sábẹ́ àyà yìí tán bá ní kí ni àyà rẹ̀ wọ́n ní àyà tó tọ́ka sínú Qur'an ona ni wàlá tasubú lẹ́dínà yàdé ona mi dùnìlá. wàlá tasubú lẹ́dínà yàdé ona mi dùnìlá ìfàyàsubú lọ àdéhùn bíkọ ìrì ìlú. bákan náà nínú ẹ̀kọ́ tá rí mú ń bẹ̀ ona ni kéèyàn ó nímọ̀ nípa kí ló jọ̀ràn yàn kí ni nǹkan tó ṣe wípé ìgbàláàyè ń bẹ ìyàtọ̀ ń bẹ láàrin tó jọ̀ràn yàn àti nǹkan tó ṣe wípé ìgbàláàyè ń bẹ fún ẹni tó bá jọ̀ràn yàn túláàsì èèyàn gbúdọ̀ ṣe èyíkéyìí nínú àyè téèyàn bá bá rẹ̀ èèyàn yẹn gbúdọ̀ ṣe àmọ́ nǹkan tó bá jẹ́ jawaz mubah ẹni tó bá bí òun ni ó sọ ṣe ká ṣe àbí ká má ṣe ká bú òòsà ká bú ẹlẹ́bọ kì í sọ̀rọ̀ ẹ̀yàn in tó tọ́ ni tó bá wá jẹ́ paari wípé búburú tá a fẹ́ bu in tí ó mú jáde in tó burú ni ó padà ti bẹ̀ jáde a pé kò tọ́ mọ́ lásìkò yẹn ìdájọ́ yìí bá a bá gbọ́ yé bẹ́ẹ̀ á gbé lérí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó bá jẹ́ mùbáà mùbáà ó ní kéèyàn ó ní ìyàwó méjì mẹ́ta ìtótọ́ ni àmọ́ tó bá ṣe wípé nínú ìyàwó méjì nínú ìyàwó mẹ́ta aburú tí ó lọ bí ojú dáadáa tó fẹ́ mú jáde lọ ó dáa kó filẹ̀ torí wípé ìyàtọ̀ ń bẹ láàrin ká sọ pé nǹkan kan ọ̀ràn yẹn ni àti ká sọ pé nǹkan kan ó tọ́ ìtọ́ bá jọ̀ràn yẹn kò ní bí aburú ló jẹ́ pé gbogbo àsìkò gbogbo ògbà gbúdọ̀ ṣe é ṣùgbọ́n tó bá jẹ́ mùbáhù ó tọ́ in tí ó bá tẹ̀yìn rẹ̀ jáde ní ó dìtámì ṣe ká ṣe àbí ká má ṣe látara àdí eléyìí ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá fi ní wá látàṣùgbùlẹ́dínà yad'una min dunillah ẹlòmí lè mọ̀ rò pé ah kí ló dé àbọ́lọ́wọ́n bá tún gbèsè yìn òòṣà ni tọ́lọ́wọ́n fi ní àgbùdọ̀ bú òòṣà àgbùdọ̀ bá wọn tí ń bọ òòṣà ọlọ́wọ́n bá wa ọba ọ̀jọ̀gbọ́n ni ìtọ́lọ̀ wọn bá ń sọ níbẹ̀ yẹn ìpìlẹ̀ rẹ̀ búbú wọn jàwázù ni ó tọ́ kìí ṣe pọ́nra yàn tí nǹkan bá sì tọ́ in tẹ̀yìn nǹkan yẹn jáde ní ó sàn dájú ẹ̀ lẹ́hánà lèmùbá láyàtà alákùbí ináhayún àṣẹ ṣe báyìí má ṣe báyìí kọ̀rọ̀ mọ́ àmọ́ n tó bá bí òun lè èèyàn lè ra ọkọ̀ mùbáhù ní kéèyàn lọ́kọ̀ láàdá kankan ò so mọ́ àmọ́ ntọ́kọ̀ tó ra tó bá torí ẹ̀ rà òun ní ọ̀sán báyọ̀ gbaládá lérí abó ní gbaládá ẹni tó bá ra ọkọ̀ nítorí pé òun fẹ́ máa fi kó aṣẹ́wó kiri ẹwà níyàn mùbáhù ní tó ṣe ṣùgbọ́n máa lè ìsinmi pẹ̀lú ẹ̀ṣẹ̀ ni wọ́n kọ́ lẹ̀ fún bó bá jẹ́ pé lórí dáadáa àníyàn dára ló ní lórí ẹ̀ yóò gba ládá lórí àníyàn náà ìdí nìyẹn tó fi jẹ́ wípé jawazu ni ìdájọ́ búbú òòṣà àbáwọn olóòṣà bó ṣe wá jẹ́ jawazu yẹn in tó bá tẹ̀yìn ẹ̀ jáde òun ni ó sọ pé sótọ́ àbí kò tọ́ lóbi jẹ́ pé ẹni tí mọ̀ bá yé tó bá sì gbàgbọ́ ẹ̀sìn tó gbàgbọ́ ìmọ̀ tó rọ kiri ká bá a ṣe máa ń mú dájọ́ yọ nínú ẹ̀sìn gbogbo àwọn nǹkan wọn yóò mọ ìgbà wo là á lò ìgbà wo là á lò ṣùgbọ́n ẹni tẹ́lẹ̀ yóò bá ẹ yóò lóun ọkọ̀ kílẹ̀ oṣù láìla ọlọ́run ọba tó dá wa ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ nínú alukur'an ọlọ́run ọba ní bẹ́ẹ̀ bá rí wípé n tí ó padà wá jáde lábẹ́ kẹ́ bú wọn yóò burú ju dáadáa tẹ́ fẹ́ ṣe lọ́wọ́ látàṣọ́ bọ́. ولا تصبوا الذين يدعون من دون الله ọlọ́run ọba sọ ìdí ó sọ ńlá ìdí fáwù yẹn fáwù jàwábù ni ọlọ́run ọba ní ìdí tá fi sọ bẹ́ẹ̀ kìí ṣe wípé ọlọ́run ọba ń sọ pé kò lẹ́tọ̀ọ́ kò sẹ́ni tó yọ̀ òmùgọ̀ tó ẹni tó fọlọ́run ọba lẹ̀ tí wọ́n ń sin omi kò sẹ́ni tó yọ̀ òmùgọ̀ tọ́pọlọ rẹ̀ sún sẹ́yìn tó ẹni tó fọlọ́wọn ọba tó da sílẹ̀ tó wá ń forí kanlẹ̀ fókúta ṣùgbọ́n làwọn ọba ní mọ̀ bú wọn kí nìdí tó fi ní kó mọ̀ bú wọn ìdí náà ni pé tó bá ṣe wípé búbú yẹn yóò ṣokùnfà káwọn náà ò mọ̀ bú ọ lọ́hún. kọ́ mọ́ padà wá di páwọn náà ó wà á mọ̀ bú ọlọ́run ọba bí rẹ̀ ilmi níta ìmọ̀ kan ní ti àìyé ọ̀rọ̀ kọ́ mọ́ bá wa máa sọ̀rọ̀ òdì sọ́lọ́hún tá a bá wá gbé lọ wájú tá a bá gbé lọ ẹ̀yìn yóò wá jẹ́ pé wọn náà ló fa sábàbí bẹ́ẹ̀ àtà àwọn ahlul kitab àwọn yahudi àtàwọn nasara ọlọ́run bá ní wala tujadilu ahlal kitab illa billati iya ahsan ọlọ́run ní tẹ́ ẹ bá fẹ́ máa ṣe fanfa pẹ̀lú àwọn ahlul àwọn tá a fún ní tíra àwọn yahudi àtàwọn nasara bẹ́ẹ̀ bá fẹ́ máa fọ̀rọ̀ jómi tó rọrọ̀ láàrin ara yín ọ̀nà tó dáa náà ni kẹ́ fi sọ debate ó fẹ́ wáyé láàrin mùsùlùmí àti Jew àbí láàrin mùsùlùmí àti Christian ọlọ́run ọba ní illa billati tẹ́ bá fẹ́ jọ ṣe debate ọlọ́run ní ọ̀nà tó dáa ọ̀nà tó mápọ̀nlé lọ́wọ́ òun náà ni kẹ́ fi ṣe kì í ṣe ọ̀nà pé ó fẹ́ sórí ibú ni àbọ̀ òní làá ìlàbílẹ̀ tí àṣà ọ̀nà tó dáa ọ̀nà tí ó fi hàn wípé wọn náà recognize personality ẹ̀ ó respect belief tó níhun nínú ọ̀rọ̀ tiẹ̀ ọlọ́wọ́n bá ní ọ̀nà tó dáa náà ní kẹ́ ẹ fi ṣe tọ́ba wá rí i pé kò ẹ̀ nílọ̀nà tó dáa ó bẹ́ẹ̀ tàkùn kálukú dó láàyè ọlọ́wọ́n bá fi sọ láì míì ọlọ́run rẹ̀ ànábì sọ fún kúlí alálìkìtà bìtà àlà ilá kẹlìmọ̀tì sàwá ẹ̀ bàyìnà náà wà bàyìnà kùn ọlọ́run tẹ́ bá fẹ́ jọjọ fọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ ẹ pera yín lọ síbi ọ̀rọ̀ tó dọ́gba láàrin ara yín tó yẹ pé nínú ìwé ọwọ́ tiwọn náà ó ń bẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ni kẹ́ fi bẹ̀rẹ̀ ẹ má fi ibi tẹ́ ti yapa ẹnu ẹ má fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀yàn bá fẹ́ ṣe debate ara ẹ̀kọ́ bẹ́ẹ̀yàn ṣe ṣe debate bẹ́ẹ̀yàn ṣe jọjọ fọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ láàrin èèyàn méjì ibi tí ẹnu yín ti kò yẹn ni kẹ́ fi bẹ̀rẹ̀ kì í ṣe ibi tí ọ̀rọ̀ yín ti yàtọ̀ síra yín tẹ́ bá lọ́ọ́ fi yẹn bẹ̀rẹ̀ ẹ lè mọ́ gúnlẹ̀ sí èbúté ayọ̀ níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ yín bóyì ṣe ń bẹ yẹn bọ́lọ́wọ́n bá ṣe sọ fún wa ti pẹ́ bí yẹn bá sì lọ kẹ́kọ̀ọ́ nípa bá a ṣe máa sọ̀rọ̀ àbí bá a ṣe máa de debate nínú àwọn rules and regulations tí ń bẹ níbẹ̀ ọ̀kan ni wípé ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú ibi tọ̀rọ̀ yín ti papọ̀ àwọn pọ́ìntì tó so yín pọ̀ ẹ bẹ̀rẹ̀ ń bẹ̀ ìwọ àtèmi gbogbo aná la mọ̀ wípé ta ló dá wa ẹni tí ń bọ̀ ọ̀sà òun náà sọpọ́ lọ́run ló dáhùn èmi náà lọ́run ọba ló dá mi ẹnu wa kò ibẹ̀ yẹn láti bẹ̀rẹ̀ discussion bá a ṣe wá máa bá a lọ nìyẹn tí ò ní mújà lọ́wọ́ ọlọ́run ọba kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ nínú alukur'an ọlọ́run ọba ní ẹ má bù wọn fayasubullah adéwà mẹ́wàá ẹ̀rẹ̀ ẹ̀lmẹ́ kama ba wa ma bú ọlọ́run níta ìmọ̀ níta ìmọ̀ kan. kadhalika zayyana li kulli ummatin amalahum thumma ila rabbihim marji'uhum fayunabbi'uhum bima kanu ya'malun. ọlọ́run ọba ní torí ààyè ibi tí wọ́n wà náà ìgbàgbọ́ tí wọ́n ní lórí ẹbọ yẹn ó wù àwa ọlọ́run la ṣe lẹ́sọ̀ọ́ fún wọn bẹ́ẹ̀ àwọn alájẹ́ kọ́ máa jọ wọ́n lójú bí wọ́n bá tọrọ ọmọ lọ́wọ́ Ọ̀ṣun nígbà tí ó bá fi di oṣù mẹ́sàn-án ìyàwó wọn a sì lóyún àwọn ọlọ́run ọba alájẹ́ ó rí bẹ́ẹ̀ fún wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lómi bá lọ bẹ òkúta àpáta póun fẹ́ bímọ nígbà ó bá fi ọdún kan ó bá fi yí kọjá ẹ sì rí pó ti bímọ. ọlọ́run ní báyìí la ṣe ṣe lọ́ṣọ̀ọ́ fún gbogbo èèyàn kọ̀ọ̀kan lérí tó lòun gbàgbọ́ tó ń dúró tí òun aṣẹ́ lọ́sọ̀ọ́ fún kó bá lè jọ wọ́n lójú. ọlọ́run ọba ní ẹ fi wọ́n lẹ̀ ṣèbọ́dọ̀ èmi ọlọ́run ọba ní gbogbo yín ń padà bọ̀ ẹni tó rọ́ ọlọ́run lẹ̀ tí ò sín tó lòkúta lòun ó máa sin ẹni tó rọ́ ọlọ́run ọba ń lẹ̀ tí ò sín tó lómi lòun ó máa sin ẹni tó rọ́ ọlọ́run ọba ń lẹ̀ tí ò sín tó nígi lòun ó máa jọ́sìn fún ọlọ́run ọba ni ẹ fi wọ́n lẹ̀ ọlọ́run ní ọ̀dọ̀ èmi ọlọ́run ọba náà ni gbogbo wọn ń sẹ́rí padà bọ̀ ọlọ́run ọba yóò sì fún kó wa yóò fún wa nírò kò sí tí ò yọ lọ nínú tí kó wá ṣe gbogbo ẹ̀ lóye yóò fẹ́ nìkọ̀ọ̀kan wa nírò nípa ń ta gbélé ayé ṣe nígbà tá ń bẹ nílé ayé. aya yìí kókó méjì kan ń bẹ tá a gbúdọ̀ yànnẹ̀nẹ́ ká tó kúrò lérí ẹ̀ kókó alákọ̀ọ́kọ́ náà ni wípé ntọ́ lẹ́tọ̀ọ́ nígbà míì èèyàn a sì máa fílẹ̀ èèyàn ò ní í ṣe tó bá ṣe pé ntí tara rẹ̀ jáde ó lè mú pa lára wa lóòótọ́ ó lẹ́tọ̀ọ́ àmọ́ tá a bá kíyèsí wípé tá a bá ní Si, àwọn ìṣẹ̀lẹ̀ àbíṣesí tó rọ kiri káǹkan yẹn jẹ̀mọ́ ẹni tó tọrọ bá yé tó sì jọ́jọ̀gbọ́n ni èyí máa yé ṣùgbọ́n ẹni tó bá yẹ pé wàrà ń wára ní fi ń ṣẹ̀sìn ààbọ̀ ọ̀mà ló fi ń ṣẹ̀sìn ipá ńlẹ̀ ẹ̀sìn ní ń bẹ lára òun ò ní ní bírèkì òun sá máa tú gbogbo ẹ̀dá lẹ́ni ẹ̀kọ́ leléyìí lọ́dọ̀ ọlọ́run in tó bá jẹ́ ẹ̀tọ́ mubahu nígbà mi ń bẹ tó ti pé a máa fi mubahu lẹ̀ ẹja má pèjúwe kan tó súnmọ́ wá ní orílẹ̀-èdè Saudi kò sígbà láàyè kóbìnrin ó wa ọkọ̀ kò sígbà láàyè wọn kò fààyè lẹ̀ kóbìnrin ó drive ní gbogbo Saudi bóbìnrin kan bá ń drive bọ́lọ́pàá bá gbà á mú wọ́n mú ó ti ṣẹ̀ sófin ìlú yẹn jẹ́mọ́ ta bá wá gbé lọ wájú gbé lọ ẹ̀yìn arẹ́lẹ̀ àti ń wa ọkọ̀ ń bì ṣé ìwọ̀n wá ní kóbìnrin ó wa ọkọ̀ bí kóbìnrin ó wa ọkọ̀ mùbáhù ní tó tọ́ ni kì í ṣe ìwọ̀ àmọ́ sọ̀rọ̀ ẹ̀yàn ni kóbìnrin wakọ̀ kì í sọ̀rọ̀ àwọn àfáà ilẹ̀ Saudi wọ́n rí wípé mùbáhù yẹn in tó ń padà ti bẹ́ẹ̀ jáde lórílẹ̀-èdè àwọn dáadáa mùbáwù yẹn aburú tó ti bẹ̀ jáde ó pọ̀ ju dáadáa tó fẹ́ ti bẹ̀ jáde lọ wọ́n wá fòfin kalẹ̀ pé nínú òfin àwọn kò sígbà láàyè kóbìnrin ó máa drive ẹni tọ́rọ̀ ò bá wáyé wa ní pé ah ntọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ wọ́n fẹ́ sọ dé wọ̀ wọn ò sọ ntọ́lọ̀ ń ṣe lọ́rùn ẹ̀yẹn tó bá yẹ pé ntọ́lọ̀ ń ṣe lọ́rùn ẹ̀yẹn ni wọn ò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tí nǹkan bá jẹ̀tọ̀ in bá ti ara tó jẹ̀tọ̀ yẹn tó bá jáde rìsọ́ọ̀tì ẹ̀ ni ó sọ pé ṣe ká ṣe àbí ká mọ̀ ṣe láwọn àfáàfin sọ pé ìgbàláàyè ń bẹ lil hakim fẹ́ni tó bá jẹ́ ìjọba ó lè dìnáì wa níbi tó jẹ́tọ̀ pé a gbúdọ̀ ṣe bẹ́ẹ̀yàn bá wá ní ara à in tó jẹ́tọ̀ bó níjọba sọ pé kí n má ṣe tọwọ́ bá tẹ̀yàn bẹ́ẹ̀yàn bá tún jìyà lérí ẹ̀ ọlọ́wọ́ bá fara mọ́ bẹ́ẹ̀ tó pé nínú ṣẹ̀ríà sọ̀rọ̀ yẹn ni kó ṣe nǹkan yẹn kí sọ̀rọ̀ yẹn mùbáhùn ni ṣùgbọ́n tíjọba bá wò wípé tó jẹ́ mùbáwù yẹn ó lè kópa lára bá ọ àbó lè kópa lára bẹ́ẹ̀ lómi wọ́n lè dìnnà ẹ níbi nǹkan yẹn pé kò má ṣe nínú àwọn àṣẹ tọ́lọ̀ ń fáwọn olórí nìyẹn àyà yìí ó jẹ́ ká gbọ́ yé bẹ́ẹ̀ láwọn àsìkò àsìkò hajj àwọn òfin tí ma ń bẹ lórílẹ̀‐èdè Saudi Arabia bẹ́ẹ̀ yẹn bá gbọ́ mi èèyàn mọ̀ sọ pé àkí ah, le tó báyìí ẹni tí ó bá jálá làájì tó bá wá ní ọ̀rẹ́ kan tọ́rẹ yẹn ṣe pé bẹ́ẹ̀ ń gbé tó bá lọ́kọ̀ ọ pàápàá jùlọ lásìkò àsìkò tí iṣẹ́ tó bá abilé rẹ̀ pé kí ló dé yóò ní àwọn táxi yẹn nìkan ni wọ́n free láti máa gbá àwọn èèyàn àbáwọn ọkọ̀ bọ́ọ̀dù wọ́n free láti máa gbá àwọn èèyàn ṣùgbọ́n wọn ò ní fìgbà láàyè lẹ̀ fún ẹni tó jẹ́ ara Saudi abẹ́ni tí ń gbébẹ̀ kan wá rí àwọn alálà ó lè jẹ́ ara ó lè jẹ́ fámìlì tiẹ̀ tán jọ wà ń bẹ̀ ṣùgbọ́n ẹni tó wá ṣiṣẹ́ hajj kí wọ́n wá rí pé ẹni yìí wá láti ìlú rẹ̀ ó wá ṣe hajj ni wọn ò ní fẹ́ kó gbé tó bá gbé bẹ́ẹ̀ ó yọ gbé ni tọ́wọ́ bá tẹ̀rù ẹni bẹ́ẹ̀ wọ́n fáìní ẹni yẹn wọ́n ó sísè ọkọ̀ rẹ̀ yẹn ó dìgbà tí àsìkò wájì bá parí kan tó dọ́kọ̀ rẹ̀ padà fún kí ló dé ṣé kò lẹ́tọ̀ọ́ ká gbéra wa ni wọ́n ní torí pọ́pọ́lọpọ̀ àwọn èèyàn mí àwọn ẹni bí mí wọ́n á gbé alálàájì mí wọ́n á gbé lọ wọ́n á gba gbogbo wọn wẹ̀ nínú àwọn èèyàn mí tí wọ́n jẹ́ ní ibi tí wọ́n wá nígbà náà torí pọ́lálàájì kò mọ ibi tí ń lọ ọkàn sọ pé bíi báyìí ni kò má bẹ wọ́n wàá gbé lọ bòmíì wọ́n á gba ọgbọ̀n owó tí ń bẹ lọ́wọ́ ẹ̀ àwọn kéṣìṣì yẹn ti ń ṣẹlẹ̀ tán rìpọ́ọ̀tì ẹ̀ náà fi ní ọ̀dà ẹni tá a bá rí tí kì í bá ṣe pé àwọn taxi tó wà authorized láti mọ ẹgbẹ́ èèyàn ọlọ́pàá ó mọ ẹni yẹn ẹ wàá máa wò pé n tó lẹ́tọ̀ọ́ ẹni tí mo mọ̀ rí ṣé kò lẹ́tọ̀ọ́ kí n gbé ni wọ́n bí ọ́ lè pè sọ́ràn èèyàn ni kò gbé nítorí àwọn aburú tó ń tibẹ̀ jáde ó ní wọ́n fi wọ́n fi hànà rẹ̀ èyí ń bẹ píríncípù kan ni òfin kan ni nínú òfin òfin ìdájọ́ nínú ṣẹ̀ríà ọwọ́ adékọ̀tù wa ń la gírí pé ẹ̀tọ́ mi ni wọ́n sọ fún ọ pé ẹ̀tọ́ rẹ tó bá ti kópa lára bẹ́ẹ̀ lómi ẹ̀tọ́ yẹn yóò dì í tó lè ṣe ó ń bẹ nínú ṣẹ̀ríà bẹ́ẹ̀ ló fi jẹ́ pé àṣé káfẹ́nu àbùkù kan ẹbọ àtàwọn ẹlẹ́bọ kò sí láì fi ń bẹ̀ àmọ́ tó bá ṣe pé yóò padà wá bí aburú wọn ni ká jìnnà sí i ọbẹ̀ ṣe wá sí àárín àdúgbò gbogbo létí ń bẹ ń bẹ ẹlẹ́bọ ni wọ́n ẹlẹ́bọ ni gbogbo wọn apààyàn ni wọ́n wọn ò kọ́kílẹ̀ oṣù láyélá pípààyàn nǹkan iṣẹ́ tí wọ́n ní ọwọ́ gbé wá sí ó gbé e lọ sádúgbò yẹn gangan nígbà tó wá ń lọ ó tún wá káwọn ọmọ kéékèèké lọ́wọ́ ó tún wá káwọn ẹlẹ́à ó tún kún wọn lọ́wọ́ nígbà tó bẹ̀rẹ̀ wá sí ẹ̀kẹ́ ìbú ló fi bẹ̀rẹ̀ nígbà wá bú wọn àwọn bá jáde ẹni tó mú àdá lọ́wọ́ ẹni tó mú àkí lọ́wọ́ ìwọ́ bá sá gbogbo àwọn ẹlẹ́yà àtẹ̀kú lẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n léṣe jẹ̀mọ́ ìwọ̀ òmùgọ̀ nìyẹn ìwà ìlẹ́kọ̀ọ́ nìyẹn bẹ́ẹ̀ sì o lè ṣe wá sí ń bẹ̀ ń gan náà kásìrẹ́ ẹni gba Islam nínú wọn. nínú àwọn ẹ̀kọ́ tọ́lọ́wọ́n bá kọ́ wa ààyè mi sì ń bẹ tó láàlì wọn tí kò ní ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá fi kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí eléyìí pé wala tasubbu alladhina yad'una min dunillahi nàmí Allaha adwan bighairi ilm. kó máa jẹ́ kó ká fi máa wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó bá jẹ̀tọ́ ìyàtọ̀ ń bẹ láàrin tó jọ̀ràn yẹn àti tó lẹ́tọ̀ ká gbọ́ yé ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ kejì tá a rí mú ń bẹ òun náà ni tí àwọn èèyàn máa ń sì gbọ́ púpọ̀ òun náà ni ìrọ́dẹ́tù láì alkaoniya awilkọ̀dẹ̀ríyà lillahi ìrọ̀dẹ̀tàn kàmá takọ́rọ́rọ̀ fil aqidati islamiyya ọlọ́run ọba a máa gbèrò gbígbèrò ọlọ́run ó pín sọ́nà méjì ìrọ́dàtú ṣẹ̀ríyà ń bẹ ìrọ́dàtú kọ̀dàríyà ń bẹ nínú gbígbèrò tó jẹ́ ti ìrọ́dàtú kọ̀dàríyà ọlọ́run ọba ti kádàrá pé bí ó ṣe rí rèé ó ní kọ́lọ́wọ́n ọba sọ wípé ọlọ́wọ́n ọba ló dá yín fa minkum kafirun wa minkum mu'min ọlọ́ni yóò máa bẹ nínú yín kèfèrí yóò máa wà nínú yín kò sí ọgbọ́n tẹ rí dá wa minkum mu'minun ẹni tí ó ní ìmánì yóò máa bẹ nínú yín ṣé túmọ̀ yẹn ni pé ọlọ́run nífẹ̀ẹ́ sí kí kèfèrí wà sọ túmọ̀ sí ìtumọ̀ rẹ̀ náà ni wípé nínú ìmọ̀ ọlọ́run ìpìlẹ̀ tó ti ṣáájú ó náà ni wípé kèfèrí ó máa bẹ ọ̀sẹ̀bọ máa bẹ ìrọ́dàtù láì kọ̀dàríyà nìyẹn tá a bá wá gbọ́yé bẹ́ẹ̀ èèyàn ò ní wá sọ pé ajẹ́pẹ́ ẹni tó bá jẹ́ kèfèrí ọlọ́run ò ní bí lórí ẹjọ́ gbéra kìyàmá má jẹ́ ó kọlura wọn pé yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ti wà nínú ìrádà ọlọ́run láéláé nínú kádàrú ṣùgbọ́n ìrọ́dàtù ṣẹ̀ríyà ó náà ní pé ọlọ́run ọba fẹ́ẹ́ ká ṣe tiẹ̀ kò nífẹ̀ẹ́ sí káyapa àṣẹ ìrọ́dàtú ṣẹ̀ríyà nìyẹn ìyẹn ló sẹ́ egun ẹ̀yìn gbogbo ẹni tí bá ń sọ pé jọ́gbéjà àlìkìyàmà ẹni tó bá ṣe ẹ lọ́wọ́ ọlọ́run náà fẹ́ kó máa ṣe ẹ lọ́wọ́ ni ìrọ́dàtú ṣẹ̀ríyà ń bẹ ọlọ́run dá ọlọ́run nímọ̀ nípa kéèyàn ó mọ̀ ṣe kò nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ yìí tí ò bá yẹ wa torí pọ̀rọ̀ yẹn kókó wọn a máa dojúrú máwọn èèyàn lọ́wọ́ jẹ̀mọ́ ẹ já àwọn ìjọba wa àwọn ìjọba wa wọn a kọ́ iléèwé wọn a primary school secondary school wọn a university abẹ́ẹ̀kọ́ iléèwé nǹkan dáadáa ni káwọn ọmọ ò lẹ́kọ̀ọ́ nǹkan dáadáa ni bẹ́ẹ̀ sì ni wọn a tún kọ́ ọgbà ẹ̀wọ̀n jẹ̀mọ́ ṣé nǹkan dáadáa ni kéèyàn lọ ẹ̀wọ̀n ẹ́ ó yẹ ká challenge wọn kí ni wọ́n kọ́gba ẹ̀wọ̀n sí ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé ààrẹ ni tí ó lọ ọbẹ̀ yóò wà ìràádàtú kọ̀dàríyà nìyẹn ń sọ àtàbír wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ ta ní ń bẹ lọ́n kó owó síkì jẹ́mọ́ wọ́n ṣe ń gbá lọ kọ́ hospital ẹ́ kí ló dé tí wọ́n fi ń kọ́ hospital tí o fi jẹ́ pé restaurant nìkan ni wọ́n máa kọ́ láti máa jẹun láti máa ṣe fàájì ṣùgbọ́n wọ́n lọ kọ́ hospital tán bá tún kọ́ hospital wọ́n tún owó ńlá wọ́n tún na lérí àwọn tí wọ́n bá ń kẹ́kọ̀ọ́ nípa ètò ìlera kódà tán bá ń sáfà àwọn náà tún gbowó jù bẹ́ẹ̀ bá ń sàdúrà níwájú lẹ́yà ọlọ́mọdé àrẹ́jọ àdúrà yín o àmì wò ní ìrìnlẹ̀ nígbà yà lọ́yà kẹrẹ́jọ òun olóúnjẹ tòun. ìrọ́dàtú kọ̀dàríyà nìyẹn ń sọ àtàbír àmọ́ ìjọba ó máa sọ fún wa wípé ẹ má jalè ẹ má ń fi lọ ẹ̀wọ̀n kan mẹ́nìkan kan dájọ́ ẹ̀wọ̀n fún tó ní ẹ̀yìn ìjọba kí ló dé mo ṣe wá ẹ̀wọ̀n ẹnìkan lọ ẹ̀wọ̀n ó wá jáde ó wá ń contest fúnpò kan ń fẹ́ o ò ní lè yìí mú ti ẹ̀wọ̀n rí ó tẹ́ni tó jáde ní yunifásitì tó dìpò gidi mú tẹ́ẹ̀ sọ pé torí pé lọ yunifásitì kò lè dì í mú òun ṣe lu ẹ̀wọ̀n tó ń lo ọdún mẹ́ta tó ń jáde lẹ́wọ̀n ẹ sì wá ṣèbíjọba ló kọ́ méjèèjì dẹ̀mọ́ kò tí yé pàápàá fi àpèjúwe tó àwọn èèyàn ti sọnù lérí ẹ̀ ẹlòmí òní pẹ́ ìbọ́lọ̀ náà ló dá kóun mọ kóun mutí òun àmọ́ mímọ̀ sí yẹn kọ̀dàríyà nìyẹn pé yóò máa wáyé bẹ́ẹ̀ àmọ́ ìrọ́dàtú ṣẹ̀ríyà ó náà ni wípé ó ti sọ pé èyí ni mo fẹ́ kẹ́ ẹ ṣe èyí ni mo fẹ́ kẹ́ ẹ má ṣe ìwọ tó bá wá lọ yẹn èyí tó ní kó má ṣe yẹn láàyò ìdí tó fi jìyà nìyẹn ọ wà á nílò sọ fọlọ́run wípé àti náà ló dá ìwọ náà ọlọ́run ò ní ìrọ́dàtú ṣẹ̀ríyà ń bẹ́ẹ̀ ìrádàtù kọ̀dàríyà ń bẹ àlàyé tó súnmọ́ nìyẹn tó fi lè jẹ́ kó yé wa. ọlọ́ni báyìí la ṣe jẹ́ kó máa jọ àwọn èèyàn kọ̀ọ̀kan lójú tí wọ́n máa ṣe torí ibi tí wọ́n lọ dé sí. thumma ila rabbihim marji'uhum fayunabbi'uhum bima kanu ya'malun. àpéjúwe míì èyí tó tún súnmọ́ tó lè jẹ́ kó yé wa àpéjúwe míì tó súnmọ́ tó lè jẹ́ ká gbọ́ ẹ́ e. nítorí pẹ́lú mi máa ń bẹ yóò máa ní ọ̀rọ̀ kádàrá kò tí ẹ̀ kò bá làákàyè mú làákàyè rẹ sheikh sheikh islam ibn Taymiyyah rahimahullah kọ́lọ́wọ́n bá kó bá a sí wọn wọn kọ tíra lérí ẹ̀ tíra àwọn náà ni dárí ol ta'arudi bẹ́ẹ̀nà nákìlì wà láàkìlì àwọn bẹ́ẹ̀nà láàkìlì wà nákìlì wọ́n fẹ́ nínú tíra yẹn volume sí tíra yẹn ọfẹ́ ọfẹ́ ní mujalladu mi ọfẹ́ tó kí ni àwọn nǹkan tí wọ́n ń sọ ń bẹ́ẹ̀ wọ́n fẹ́ jẹ́ oyè wa wípé ntọ́lọ́wọ́n bá sọ nínú Qur'an àbáwọn òfin ọlọ́run kò takò làákàyè tẹnìkan bá ní kò bá làákàyè mu ìwọ ni kò yẹ làákàyè yẹn wò dáadáa àwọn èèyàn máa sọ wípé kí ló dé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam onígbà tọ́lọ́wọ́n bá dá gbogbo ẹ̀dá tán ọlọ́wọ́n bá ní àwọn wọ̀nyí iná ni wọ́n wọ̀ mọ̀ dá wọn torí iná àwọn wọ̀nyí mo dá wọn àlìjánà ni wọ́n wọ̀ torí àlìjánà mo fi dá wọn ẹlòmíà àbáwá ní sọ́tàn báyìí ṣé kìí ṣàkóso nìyẹn wáyé kí ni wọ́n ṣe wọn ò tí ì dáyé gan tọ́lọ́run ti sọ wọn ò tí ì ṣiṣẹ́ yẹn kankan tọ́lọ́run ti sọ pé torí iná lélẹ́yìí torí àlìjánà lélẹ́yìí èyí ṣe tó fi rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó kú nílà akáyè ó tara rẹ̀ sọnù ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n lórílẹ̀ tó fi ní kò sọ́lọ́hún wọ́n lòun náà lọ́wọ́ pé ìrọ̀ ọlọ́run tọ́lọ́run bá ń bẹ tó ń bá ṣe exam kó wọ́n pass ọwọ́ afẹ́ẹ̀lì ajẹ́bí kò sọ́lọ́ náà ẹ̀wọ̀n òun ti gbàgbé wípé ó ṣeé ṣe kó ṣe pé oore ni kó wọ́n mọ pass yẹn ọmọ tó wọ yunifásitì jama níjọ matriculation táwọn òbí rẹ̀ èyí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní fúta níjọ matriculation táwọn òbí rẹ̀ wá àwọn òbí rẹ̀ ti wọlé wọ́n ń retí pé kó dé wọ́n ní ń bọ̀ ó fẹ́ fò express yẹn lọ kọ́ gba ó sì jáde láyé nítòbí rẹ̀ wá sọ ni pé kó sì mọ́ ládùmíṣàn lọ́dún ẹ wò nǹkan jẹ̀mọ́ tọ́ba wá ṣe é tí ò ní àwọn èèyàn máa sọ pé àṣìṣàdúrà ṣàdúrà kò gba bẹ́ẹ̀ sì ni oore ni àìní ẹ àfàlà tàdákàrú jẹ̀mọ́ bọ́lá ń ṣe ń ṣe ọ̀rọ̀ rẹ̀ kì í sọba alábòsí ó yẹ ìdí tó fi ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá bìrà wa léèrè ẹni tó ní ìgbà tọ́lọ́wọ́n bá ní faminkum kafirun wa minkum mu'min yóò máa bẹ nínú yẹn tó pé torí kọjá ló fi wáyé kò sí tẹ́ ẹ lè ṣe lérí ẹ̀ kèfèrí náà ni ó kù sí ẹlòmíín sì ń bẹ mùmíní ni bó bá ṣe kèfèrí láàárọ̀ tó bá dọ̀wọ́ alẹ́ yóò padà di mùmíní nínú àwọn ìmọ̀ ọlọ ilmu lọ́ọ̀ al-azali ònìyẹn ẹ̀dá wa fún wa walillahi al-mathalul ẹjá fún alápèjúwe tó súnmọ́ táàfin máa pé tọ́lọ́run bá ní mo dá ilé ìtorí kọ́ wọná mo dá èyí torí kó wà lè jẹ́ náà pọ́lọ́run ò sábò sí ẹjá fún alápèjúwe tó súnmọ́ jẹ̀mọ́ ẹni kọ̀ọ̀kan wa náà là ń kọ́lé nígbà wa kọ́lé tó dáa ó fi ibìkan ṣe sitting room àwọn àga tó dáa ó síbẹ̀ àwọn òdòdó tó dáa ó síbẹ̀ kódà bọ́ ni wọ́n wà ó sì wábì kan ọlọ́mọ ṣègbọ̀nsẹ̀ síbi tòun ó fìbì kan ṣe tọ́ílẹ̀tì ibẹ̀ ń tiẹ̀ ìgbọ̀nsẹ̀ lọ́mọ ṣe síbẹ̀ ọmọ yàgbẹ́ bẹ̀ gbogbo nǹkan ẹgbẹ́ ọmọ ṣe ṣé kìí ṣe yàrá lò náà tó náà bá lè sọ̀rọ̀ kọ̀ bá sọ pé kí lèmi ṣe ẹ̀ ṣe kága sí orí tèmi náà ẹ kó fúláwà sí ọ̀dọ̀ ẹ tẹlifíṣàn sọ́dọ̀ tèmi náà ṣe bí yàrá lò náà àbí kìí ṣe yàrá jẹ̀ mọ́ yàrá lò ó ní wíńdò onílẹ̀kùn ǹjẹ́ nìkan kan nu wá ṣèṣì ronú pa ṣàbòsírí fún tọ́lẹ̀tì kí ni siti rúùmù fi sórí tí tọ́lẹ̀tì ò fi sórí jẹ̀mọ́ àpèjúwe tó súnmọ́ nìyẹn tọ́lọ́run bá ní ìwọ ló lọ ìwọ mọ́ ní sọ ṣàbòsí ọmọ ń tọ́ yẹ wá ní téèyàn sọ ni pé èèyàn ò lè mọ yàgbẹ́ ní siti rúùmù ní tó yẹ tọ́lẹ̀tì là ń ṣe síbẹ̀ ọ̀hún ọlọ́run ọba mọ̀ tó yẹ kó wá fàmínkùn káfẹ́rún wàmínkùn ọlọ́run tó ṣe kèfèrí kèfèrí ọmọ tó rí tó fi ní kèfèrí ni wọ́n takú àwa tó sì ṣe wá ní jama ọlọ́wọ́n bá náà máa ń fi àkàwé ìmọ̀ mú wá nù kùrán kọ́rọ̀ lè yé wa bá a ṣe mákàwé yìí wá kò yẹ kí béèrè ọwáyé mọ́ lérí ẹ̀ kó ti yí ọba òun bẹ́ẹ̀ kan bá tún dà á lẹ̀ ẹ̀rẹ́ lomi even a professor tí ó mọ̀ ní wá tí mo fẹ́ jí ẹ̀wọ̀ gbà kò dojúrú a lo làákàyè wa ló já máa rò wípé dojú ọlọ́run kì í àwọn nǹkan tó súnmọ́ bẹ́ẹ̀ náà ń wa táwa náà kíyèsí ni. wà fi anfusikum àwa dúpẹ́ pọ́lọ́wọ́n bá fọ̀nà mọ̀ wá tọ́lọ́run bá ṣe wá ní ẹni tí ó máa rúgbá ọ̀sùn kiri kí la fẹ́ ṣe tọ́bá ṣe pé àwọn aláàmà bẹ́já sógun lọ́dọọdún kò sí ń tàfọ́ lọ́wọ́n bá ṣe bí wọ́n sì ṣe wá sídọ̀la ò ní gbọ́ bíkì bá ṣe pọ́lọ̀ wọn bá ṣàánú wa ó fò mọ̀nà mà wa náà àwa náà ò bá ti ṣe mọ̀nà ọlọ́run ọba fi sọ pé kàdálíkà zayyana likulli ummatin amalahum kàdálíkà zayyana likulli ummatin ẹ̀kọ́ kejì tá a fẹ́ múnú àyà yìí nìyẹn ẹ̀kọ́ kan mọ ọ̀rọ̀ tó báyè kọ̀ọ̀kan mú ká sì mọ sọ yìí kí ni tó lè bí ní dábí ń pèyàn lọ́jọ̀gbọ́n nìyẹn kì í ṣe bá a bá ṣe sọ sí náà fi ń pèyàn lọ́jọ̀gbọ́n pé a ah, apọ̀ kò lè sọ̀rọ̀ ìyẹn kọ́ ni ní dábí ń pèyàn lákin náà ní ká mọ̀rọ̀ tó kọ̀ọ̀kan mú ibi tó ti yẹ ká fàáya àmọ́ ibi tó ti yẹ ká sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ ibi tó ti yẹ ká tiẹ̀ fọwọ́ lẹ́ran ká má sọ nǹkan kan àmọ́ lisanul fata nísìfún wà ní sùfù àdùhọ́. lisanul fata nísìfún wà ní sùfù àdùhọ́ wàlám yàgò kọ́ ilà sọ̀rọ̀ láti wájà. ولم يبق إلا سورة لحم وحدم lisanul fata tí wọ́n bá ní èèyàn lèèyàn nǹkan méjì náà la fi ń jẹ́ èèyàn nǹkan méjì ló ń bẹ lára wa tí wọ́n fi mọ́ ní èèyàn ní lágbájá lisanul fata nẹ́sẹ̀fọ́n wà nẹ́sẹ̀fọ́n fún àádọ́ bá dá gbogbo èèyàn sí méjì tán pín wa sí méjì ìta fi ń jẹ́ ahọ́n wa ọ̀kan ló kó nú ẹ̀ ó kó bẹ́ẹ̀ sì wa ó kó tó kù kìí ṣe aṣọ tá a wọ̀ kì ṣe gbogbo oyè tá a gbà ẹlòmíà ọgbà gbogbo oyè ilé ayé tó bá sọ̀rọ̀ àwọn ah ẹ sì mọ ọba ọba ni sọ̀rọ̀ wọn irú ọba wa lọba yín báyìí kò lẹ́kọ̀ọ́ wàlá yà máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ó lè jẹ́ odidi ọba àlú tọ́ba àwọn yàrá pé ah irú ọ̀rọ̀ yẹ kọ́ ló yẹ kọ́ kó sọ láàyè yìí. ẹbí rẹ̀ kọ́ kò yẹ jù bẹ́ẹ̀ lọ ni kódà odidi president nígbà míì ah president kò yẹ kó tún sọ léyìí a jẹ́ wípé gbogbo àwọn ìròyìn tá fi ròyìn ara wa kò nítumọ̀ ẹnìkan ẹgbá ẹnìkan la kò nítumọ̀ kí ni làákàyè rẹ̀ gbé sórí ahọ́n táwọn gbé jáde òun ló sọ ẹni tó jẹ́ ìsáànù nípa tá a nìṣẹ́ torí pé ahọ́n wa ó gbúdọ̀ jíròrò pẹ̀lú làákàyè kó tó gbọ́rọ̀ jáde tí ò bá ti fi kùn lukùn pẹ̀lú làákàyè tó bá ti ṣáájú gbọ́rọ̀ jáde ọ̀pọ̀lọpọ̀ gbẹ̀yìn àmọ́ kábàámọ̀ lórí ọ̀rọ̀ náà ẹni tí ìgbéraga bá tún wá kọ́ létí ó ti mọ̀ pé nǹkan tó ń sọ ò dáa kọ̀ wá tún nífẹ̀ẹ́ tọrọ àforíjìn mo wo documentary kan gbogbo nǹkan lèèyàn máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ wọ́n fi sọ̀rọ̀ lórí pàtàkì sọ́ọ̀rì gbólóhùn sọ́ọ̀rì lásán kéèyàn ó kàn sọ pé sọ́ọ̀rì ó ti parí sọ́ọ̀rì kò jù bẹ́ẹ̀ lọ ẹnìkan àwọn méjì ni ẹnìyẹn ń bẹ̀ supermarket òun àtàwọn ọmọ rẹ̀ gbogbo ibìkan làwọn ti ń rẹ́ kọ́kọ́ òun àti ọmọ ẹ̀ wọ́n wà supermarket wọ́n wá ṣe shopping èbó kan bá wọlé òun bóyá ń kánjú bóyá ń rìsífù kọ́ ló kàn sáré lọ bó ṣe kọlu ẹni yẹn òun àtọmọ ẹ níbi tá a dó sí ó kàn kọlu wọn bó ṣe kọlu wọn tún lọ kò sọ sọ́ọ̀rì kò sọ kankan ọmọ èbó tó wá kéré yẹn wá sọ fún bàbá ẹ pé ẹni yóò sọ kó káwọn sọ́ọ̀rì bàbá ọmọ yẹn wá lọ bá ẹni yẹn níbi tó dúró tó ti ń ṣe shopping can't you say sorry oh, no no no I can't say it okay ó sún sẹ́yìn ó tún lọ bá alẹ́ kejì ó ti sọ́ọ̀rì orí tó ṣe fún wa ni kò tún dá lóhùn ẹnìyẹn bá call ó pe ọlọ́pàá lójú ẹsẹ̀ níbẹ̀ kò tó ṣẹ́jú kan ọlọ́pàá yẹn bá wọlé ó ní káwọn arrest ẹ̀ wọ́n wá arrest ọlọ́pàá yẹn wá ní pé kò ṣe sọ́ọ̀rì ọ wá ní sọ́ọ̀rì ọlọ́pàá yẹn tó arrest ẹ̀ <laughs> ọlọ́pàá yẹn pé sọ́ọ̀rì tó yẹ kó ṣe tí ò ṣe yẹn pé ìyẹn ò ní kó máa arrest ẹ̀ tó ní ó ṣe yẹn tí ò ṣe ó ní sọ́ọ̀rì i'm very sorry sorry sorry <laughs> ọlọ́pàá yẹn nǹkan mú lọ ni الإنسان لفتاه نصفه نصفه ẹni tí ó sọ tí ó lọ kò jù bẹ́ẹ̀ lọ ọlọ́mọdé ṣe yàn lónìgbéraga bẹ́yàn bá ti ahán tí ò bá ti jíròrò pẹ̀lú làákàyè tọ́rọ̀ bá jábọ́ lẹ́nu èèyàn lè sì í wí èèyàn lè sì í sọ kéèyàn sọ pé mi ò mọ̀ ni ṣùgbọ́n tí gbéraga bá ti lọ́mọ àṣìṣe yóò wà máa gorí ara wọn àìsí yóò máa gorí ara wọn yóò máa gorí àti sọ pé sọrí ó sì sí ní àti lè sọ bẹ́ẹ̀ yóò ṣòro àṣìṣe wà máa gunra wọn àìsí wà máa gunra wọn lè sáànù lè fàtà. lè sáànù lè fàtà ẹ̀sìn ẹ̀sìn ọkọ̀ àjò ọ̀làmì ọkọ̀ ẹ̀dá sọ̀rọ̀ tó láàmì ọ̀dàmì. ẹ̀sìn Islam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ lẹ́ẹ̀fì máa ráwọn ọ̀jọ̀gbọ́n bíi manuel kelma gbogbo èèyàn bá ń retí kí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn wá ní jágara kì í ṣe pé wọn ò mọ tí wọ́n fẹ́ sọ wọn wà máa dákẹ́ sí i wọ́n mọ wọ́n ahọ́n ń jíròrò pẹ̀lú làákàyè lọ́wọ́ ni tán bá ti rò pé ṣé kí n sọ báyìí kí ni sísọ báyìí lè bí wọn á ronú sí i kódà tó dórí pé èèyàn lè kọ lẹ́tà nígbà míì ìyọ́n á máa ṣẹlẹ̀ ẹ lè kọ lẹ́tà kan authority kọ lẹ́tà kan bẹ́ẹ̀ bá wá fi yan àgbàlagbà kan nínú nínú ọ̀rọ̀ tó lò ń bì ó wà implicative má lò ìlò ọ̀rọ̀ míì kọ́má bíbí fi kọ́má si torí n tó lè túmọ̀ sí tí ò bá sí mbẹ̀ ṣùgbọ́n wà lè rò pé ẹ̀rọ mi ọ̀kọ́ kílẹ̀ oṣù láìlá tọ̀ ọ̀dà tí lè bá ṣù láìlá ó padà máa bẹ̀bẹ̀ ni ó padà wá ní ẹ̀mí ìmọ̀ ó ṣèṣì ni ṣùgbọ́n kílẹ̀ mọ́ ṣù láìlá yẹn ò ṣe gbégbèsè rẹ̀ lisanul fata nísìmọ̀ wà nísìmọ̀ fún àhà nínú ẹ̀kọ́ ta kọ́ nínú àyà yìí ni wípé èèyàn máa mọ ọ̀rọ̀ tó bá àyè kọ̀ọ̀kan mu lìkúlì mọ̀kọ́ọ̀lì ìyẹn gan ni hakikotul balaga nínú èdè lárúbáwá in ti jẹ́ balaga nìyẹn ká mọ ọ̀rọ̀ tó bá àyè kọ̀ọ̀kan mu ká ọ̀rọ̀ tó bá àwọn èèyàn kọ̀ọ̀kan mu sọmúrì balaga nìyẹn ló fi jẹ́ pé ẹni tó bá ti ké bàlágà ìyẹn gbúdọ̀ yé ọ̀rọ̀ wo ló bá àyè kọ̀ọ̀kan mú ọ̀rọ̀ wo ló bá àwọn èèyàn kọ̀ọ̀kan mú irú àwọn èèyàn wo là á bá sọ̀rọ̀ báyìí ó ń bẹ nínú bàlágà sọmúri ti bàlágà gbogbo ìpín mẹ́tẹ̀ẹ̀ta bàlágà ilimul bayani ilimul maani ilimul badi gbogbo ohun tó dálé lórí kò ju likulli maqami maqam bó ṣe wá rí yẹn ó ń bẹ nínú ẹ̀kọ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà níta yìí látara àdéhùn àṣẹ kùránì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ lórí abala abẹ yẹn ká bú òòṣà ká bú olóòṣà ní tó tọ́ ni ṣùgbọ́n tó bá ṣe wípé yóò lọ já àtúbọ̀tán ọ̀rọ̀ yẹn lè lọ bí tí ò da ọlọ́run ọba ní má ṣe fílẹ̀ àìmọ́ṣe rẹ ò lẹ́sẹ̀ ṣùgbọ́n tó bá lọ ṣe tó bá lọ bí tí ò da ó lè dẹ̀ṣẹ̀ mọ́ ọ lọ́wọ́ ẹ̀kejì náà ni ọ̀rọ̀ bọ́lọ́run ṣe fẹ́ kí nǹkan ó mọ̀ rí lábẹ́ kádàrá ni lábẹ́ déédéé ọlọ́run ni kò lábòsí nú kókó méjèèjì yẹn ká gbọ́ yé. ọlọ́run láwọn ọlọ́run ọba láṣẹ lọ́sọ̀ọ́ fún gbogbo èèyàn in tí wọ́n ń ṣeun náà ni ó máa jọ wọ́n lójú. ẹni tó jẹ́ bá ẹ̀gbọ́n bàbá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam Abu Talib ó fẹ́ràn ànábì púpọ̀ tó bu háyà ìgbà tó fẹ́ jáde láyé ànábì ń sọ pé kó sọ pé gbólóhùn la ilaha illallah kò sọ ànábì tún dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n kò fi jáde láyé nítorí pé a ti kọ́lẹ̀ fún pé kò ní jẹ́ mùsùlùmí ọmọ yahudi kan sì ń bẹ ọmọ èké ni ànábì máa ń ó máa ń kí ànábì ànábì anabi wa ń lọ ọjọ́ kan anabi wa yálé ẹ̀ ọ̀rẹ́ mi tí máa béèrè mi àbá rẹ lọ ọ̀rẹ́ ni ó ń sàárẹ̀ lọ́wọ́ ni anabi wa yọjú sí i gbàtà anabi yọjú sọmọ náà ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ yẹn náà gbàtà anabi yọjú sí i anabi wa rí i pé àárẹ̀ tí ń ṣe ọmọ yẹn àárẹ̀ tó lágbára ni tó súnmọ́ kó gba ẹ̀mí ẹ̀ anabi wa wo ọmọ náà bí ṣe ń ṣe anabi ní kul la ilaha yahudi sì ni bàbá ẹ̀ jù ọmọ yẹn wá ń wojú bàbá ẹ̀ kò sọ ń tà níbi wí bàbá ẹ̀ ní ọkùnrin Abul Qasim bàbá rẹ̀ sọ ń tí bàbá Qasim ní owí sọ ọmọ yẹn bá sọ pé la ilaha illallah ọmọ yẹn bá jáde láyé anabi ni alhamdulillahi alladhi anqadhahu minan nar anabi ni ọpẹ́ ní fọ́lọ́run tó la ọmọ yìí níbi iná ẹ̀gbọ́n bàbá àtànábì tọ́tọ́jú ànábì tọ́dáàbòbà ànábì òun ò rí wí ọmọ èké tóun àtànẹ́bí ọ̀tán òun sì rí wí láàfin lè mọ̀ wípé pọ̀ jẹ́ mùsùlùmí sámọ̀ dúpẹ́ fọ́lọ́n wọ́n a máa bẹ̀ lọ pé kọ́lọ́n kọ́ mọ̀ mú ẹsẹ̀ rẹ kúrò ń bẹ̀ láéláé ẹ wo ọmọ kékeré yìí òun kò kírun kò gbààwẹ̀ rí ẹnu tó sì sọ náà ló kẹ́yìn ìsẹ̀mí ẹ̀ tó fi jáde láyé làfà àfẹ́ pé ká máa rọ àyìnà mẹ́lámi sọ́lù wàlámi ẹ̀sùnmù fil awalin lákínà hùm sáìdò àkíran wàhùsìbù fi sọ̀lìhìn minhum abibun najar yad'un ya qaumi ittabi'ul mursalin wa rajulun mu'minun bighafir wa imra'atu fir'auna dhifutun على الأرائك ينظرون mélòó mélòó làwọn tí wọ́n kọ́ lọ nífà àwọn òkírun wọ́n lábí àṣún wọn ò kírun wọn ò gba àwẹ̀ wọn ò ṣe nǹkan kan. lákìnà ń ṣàìlú àfihàn wàhùn sí ibú fi sọ́ọ́lì ní. wọ́n padà dẹni tó soríire a sì padà kà wọ́n kọ̀ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ nínú wọn ni habibu najar ìyẹn ń bẹ ní suratu yasin tí ń sọ pé ya kọ́ mi tẹ́bí olùmọ̀rẹ́sẹ̀lì. tí ń sọ fáwọn èèyàn rẹ̀ pẹ́yìn èèyàn mi ń táwọn òjíṣẹ́ ọlọ́run sọ iṣẹ́ ọ̀rọ̀ pé kankan náà ni gbogbo wa àmọ́ tí wọ́n ń sọ yìí ẹjí kátẹ̀lé kátẹ̀lé ọyẹ̀ pa wọ́n sì pa ẹni yẹn lójú ẹsẹ̀ ọlọ́run ọba tún wá ń rìn fíìlì tó ṣẹlẹ̀ sí nínú sáré ó wá ń sọ wípé yálé taka omi àlẹ̀mú bímọ gàfàrà lẹ̀ ọ̀bẹ wàjà hàlà ni ó wá ní ọmọ ẹ̀ṣẹ̀ fáwọn èèyàn mi àwọn rò pé wọ́n ṣe mí níkà ní bí wọ́n ṣe pa mí wọn mọ̀ pé wọ́n sún mi mọ́ọ́rẹ́ ni ibà ṣe pé wọ́n mọ ìkẹ́ ìgbádùn àpọ́nlé tó lọ́n ṣe fún mi ọmọ ẹ̀ṣẹ̀ o ọlọ́run sì gbé ntí ń ròyìn ẹ̀ jáde nínú Qur'an kò kan náà ló gbàgbọ́ lọ́jọ́ kan náà ló kú onígbòní Habibu Najar yadiwu ya kọ́mi tẹ́bi olùmọ̀rẹ́sẹ̀lẹ́n wàrọ́jọ́ lọ ati ọkùnrin kan yẹn ń bẹnu súrọ́tù gáfíìr òun náà tó náà sọ nìyẹn wọ́n sì pa òun náà wàmúrátò fẹ́ra áhùn náà dé ìyàwó fẹ́ra áhùn kò tí ì máa tẹ̀lé musa lẹ́yìn débi pé ọ̀rọ̀ tààtàwọ́rá pé musa wàá sàlàyé ọkàn sọ ẹ̀ pé ah ọ̀rọ̀ tí musa ń sọ yìí ẹ jẹ́ ká gbàgbọ́ ọ̀rọ̀ tí ń sọ ìpọ́ lọ́wọ́ kan so ni ẹjá gbọ́ lọ́wọ́ kan ọ̀rọ̀ yìí ẹjá gbàgbọ́. fúráùn nìkan lọ pa odò tó kú sí náà nìyẹn ó sì dọ̀mọ àlìjẹ́nnà ọlọ́wọ́n bá fi sọ pé wà muratu firaun ọlọ́wọ́n bá sọ pé daraba lahu mathalan lilladhina kafaru lilladhina amanu murata firaun idh qalat rabbi ibni li indaka baytan fil janna wa najjini min firauna wa amalihi ونجني من القوم الظالمين ọlọ́run ó sì sọ pé rẹ ọlọ́run kọ́lé fún mi nínú àlìjẹ́nà kí n mọ rí báyìí kọ́kàn mi fi balẹ̀ ọlọ́run sì ṣe lọ́mọ àlìjẹ́nà wà múra tó fẹ́ra ọ̀nà dé fòtó ní kánú mi náà sún àdáyé àpọ̀ àlàlẹ́ àwọn

ọmọ yẹn náà ti wọnú ẹ̀ tá a bá ń ka sàábé torí pé definition sàábé òun náà ni man rọ ànàbíyà ìtumọ̀ man rọ ànàbíyà ni pé man lákìyà rọ̀súl ẹni tó bá pàdé ànàbí báyìí mu'minan bihi lẹ́ni tó gba ànàbí gbọ́ wà mọ́ta ala dhalik tó wá kú lérí ìgbàgbọ́ yẹn kí words mẹ́ta wà ń bẹ̀ ẹni tó pàdé ànàbí ọ ẹni tó ṣe wípé ó ó ó náà jẹ àsìkò gbà yẹn ló náà wà láyé tó kó tá a bá ń dẹ̀dẹ̀ lẹ́yìn tó rà nábì àwọn tó fọ́jú ní sàbẹ̀ ńkọ́ so ti wá báyìí àkọ́kọ́ nìyẹn kí wá ṣe gbogbo ẹni tó pàdé ànábì ló gbà nábì gbọ́ ìdí nìyẹn tábù jáàlì òfin lè jẹ́ sàbẹ̀ àbújáàlì ó pàdé ànábì ṣùgbọ́n kò gbà gbọ́ kókó ẹlẹ́ẹ̀kejì ni mú mí náà bìyí tó gba ànábì gbọ́ kí wá ṣe gbogbo àwọn tó gba ànábì gbọ́ná kú lérí àwọn míì padà wá kó mọ̀ nǹkan tó fa ayélẹ̀ àwọn yẹn wọ́n yọ ọkọ̀ wọn kúrò nù sàábé thumma mata ala dhalik tó tún wá kú lérí ẹ̀ ìtàfin dá wọn sàábé mọ̀ nìyẹn lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ hadith wọ́n mọ iye ju wọn ẹni tó kú kẹ́yìn nínú wọn ní Mẹ́kà wọ́n mọ̀ nínú sàábé ẹni tó kú kẹ́yìn nínú àwọn sàábé ní Mẹdínà wọ́n mọ̀ ó kọ́ ẹ̀ ọdún tó kú wọ́n mọ̀ ẹni tó kú kàn nínú sàábé ní kúfà wọ́n mọ̀ wọ́n mọ orúkọ ẹ̀ ẹni tó kú kàn nínú àwọn sàábé ní basra wọ́n mọ̀ wọ́n mọ orúkọ ẹ̀ kí ló dé tí wọ́n fi mọ̀ ẹ́ bẹ́ẹ̀ ìdí ni pé tó bá sọ àdìsí kan tá bá ní dọ̀rìn fún ni tó gbé wò sọ fún ọ wípé ẹni tó kàn nínú àwọn sàábé ti kú lọ́dún báyìí bó o lọ ṣe gbọ́rọ̀ yẹn ẹnu sàábé wo ló ti gbọ́ ló fi jẹ́ pé iṣẹ́ ìwádìí tó bù háyà òun làwọn àfáà ṣe bó o bá sọ àdìsí kan àwọn àfáà sọ fún ọ pé ànábì ò sọ ẹlòmí àwọn ọmọkẹ́ bóò lẹ́sẹ̀ mà bóò wọn ò ṣe ní mà wọ́n mọ ṣé nìyẹn bó ṣe líǹkì lọ́dọ̀ ànẹ́bí gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ kọ́dà níbi táyé dé lónìí àwọn èèyàn kan ń bẹ tí wọ́n há Quran wọ́n ní sílísílà dọ́dọ̀ ànẹ́bí wọ́n trace ẹ̀ pé Quran tí mo há ọ̀dọ̀ àfa tí mo ti há yìí òun náà ọ̀dọ̀ àfa tó náà ti há òun náà ó há lọ́dọ̀ ẹni wọ́n trace ẹ̀ dọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi ó ń bẹ àwọn àfa kan ń bẹ ní India báyìí tó ipẹ́ lómi ń bẹ àwọn mi ń bẹ ní misra tó ipẹ́ sílísílà àwọn dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ mọ ju bíi mọ́kànlá lọ èyí wà máa sì màgbó náà ṣe ṣe tẹ́ bá kàkà ó lè mọ ju bíi mọ́kànlá àbí mẹ́wàá lọ tẹ́nìyàn bá wà ń ka alukur'an ẹ̀ rí i pé rán direct òní àmọ́ ah, òpé bó ló ṣe jẹ́ bó ni àwọn èèyàn tọpinpin wọ́n mọ̀ ká tó wá sọ pé ẹnìkan wá dìde ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi lọ́jọ́ kan àyọkàn máa wọ ni wọ́n jọ sọ̀rọ̀ ndílẹ̀ ẹ̀dá àwọn alọ́gbà hadith yẹn wa wọn ni àwọn sàbẹ pàtàkì ni ànítaani nínú àwọn sàbẹ torí pé gbogbo sàbẹ kọ̀ọ̀kan ló ti ní ṣéènì Abu Hurairah ó ti láwọn tó so mọ́ tábù rẹ́ra bá gba àdísì kan wá ó ti láwọn kan tán gbà lẹ́nu àbúrò tó fi débi tó dé yẹn tó o bá ti ń sọ tó o ti ń sọ òun níta ló wà gbà lọ́wọ́ ẹ̀ tálọ́ rárá àdìsí òní lálàfẹ́ rọ́lọ́pàá nínú àwọn nǹkan tó fi protect ẹ̀sìn wa nìyẹn tí ò sí nínú ẹ̀sìn mi ọmọdé kékeré yẹn náà ó náà ti wà nínú sàábé torí pé bá láyé ó gba ànábì gbọ́ ó dẹ̀ kú lérí ìgbàgbọ́ yẹn adúrọ́kà sọ bàtà mi nà kánú mi nà sọ àdá ọlọ́run ọba ní súnmọ́ ìlà rọ́bìgì mẹ́rẹ̀jọ́ ohun fàyúnà bí ohun bí mẹ́ kàánú ya àmàlú ìlà rọ́bìgì mẹ́rẹ̀jọ́ ohun fàyúnà bí ohun bí mẹ́ kàánú ya àmàlú ọlọ́run ọba ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ní ẹni tó bá gbọ́ ọlọ́run yìí yóò ti mọ̀ pọ́lọ̀ wọn bá ti tú gbogbo ẹ̀ náà ó ti sọ nínú ọ̀rọ̀ yìí nígbà wọn bá ní ẹ fi lẹ́ o àwọn ọlọ́wọ́n ọba la ṣe lọ́sọ̀ọ́ fún wọn àwọn iṣẹ́ lábí ọwọ́ wọn ọlọ́wọ́n ọba wa ni thumma ila rabbihim marji'u ẹ̀wọ̀ ọ̀rọ̀ tó tẹ̀lé ṣùgbọ́dọ̀ mi gbogbo wọn ń padà bọ̀ ọ̀rọ̀ yẹn ti nítumọ̀ ila rabbihim marji'uhum ọ̀dọ̀ èmi ọlọ́wọ́n ọba ni wọ́n ń padà bọ̀ ẹnìkan kú ẹni ọlọ́run dákun foríjì o ẹnìkan kú ẹni ọlọ́run bá a fi sáàyè tó yẹ ọ̀rọ̀ méjèèjì ó ní túmọ̀ èyí tẹ́ ẹ pé bá a fi sáàyè tó yẹ ọ̀rọ̀ yẹn ní túmọ̀ ẹnìkan sì kú ẹni ọlọ́run bá a kẹ́ bá a foríjì ọlọ́run ọba ní ọ̀dọ̀ èmi ọlọ́run ọba ni wọ́n ń bọ̀ sáàmọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n yẹn ní túmọ̀ bíi kéèyàn sọ pé tọ́ ọba mi ń lé o ṣé kò mọ̀ pé òun ọba òun lé tẹ́lẹ̀ ṣùgbọ́n ọmọ tá a bá sọ̀rọ̀ ẹ̀ fún jẹmọ́ ọ̀yẹ̀ ká gbédè wa dáadáa fi gbédè mí yé ẹni tí ò bá ti mọ èdè tiẹ̀ kò lè gbọ́ èdè mí kò lè gbọ́ iná ó ń bẹ nínú èdè wa àbí ò sí ń bẹ ọ̀dà o èmi àti ọ́ pàdé lé o ọmọ tọrọ bá yé tí bàbá yẹn bá ti sọ fún yẹn pé gbogbo ẹni tó wà lè mọ bọ́ ọbẹ̀ bàbá òun lèyàn wà mọ wákòtò kan ẹ̀ ń bẹ bá mi o pé kí ni wọ́n sọ wọn lá pàdé lé tó bá yẹ pẹ́yìn tó gbé kó no kò sí problem now <laughs> pé eh, pop sí ẹ sọ pé ẹ pàdé ní nọ́mà bò yẹn tó ń bẹ̀bẹ̀ sí ọlọ́run ọba ní súnmọ́ ilá àárọ̀ mọ̀rẹ̀ jẹ́ ọ̀hún ọlọ́run ti sọ tí ó ṣẹlẹ̀ gan ọlọ́run ní ẹ fi wọ́n lẹ̀ ṣèbọ́dọ̀ mi ni wọ́n ń padà bọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ni wọ́n ṣẹ̀ rí sí ọlọ́run ní òun ó sì fún wọn nírò ní tí wọ́n ṣe ẹ̀hún tọ́lọ́run fi parí ọ̀rọ̀ ó ti yẹ kó yéèyàn kì í ṣe pọ́lọ̀ ń sọ̀pọ́ọ̀tì ìbàjẹ́ tí wọ́n ń ṣe tó báyìí pọ́lọ̀ wọn bá sọ̀pọ́ọ̀tì wọn ni ọlọ́run lọ́gbọ́n ó sì pàdé mi lẹ́ni tí màá kẹ ní tí ọba fi parí rẹ̀ nìyẹn kẹlòmí wà òpin pẹ̀lú àyà yìí a rí wípé bá a dọ́gbìn àlùkí àmọ̀ gan tí ò ṣe tọ́lọ́run náà ọlọ́run ò lè fìyà jẹ ọ̀gbọ́n tọ́lọ́run bá ń sọ ọ̀gbọ́ yé. ìgbà míì ọlọ́run ọba sọ pé ìmàlú máa ṣe tún ẹsẹ̀ tó wù yín ọlọ́mọ sọ bẹ́ẹ̀ nu Qur'an bàbá yìí sọ fún yẹn pé tọ́ nítorí bá wù ọ́ ní kò ṣe ìyàwó rẹ wá bá ọ ó ní mo fẹ́ ṣe nǹkan báyìí òní rárá nígbà ọ̀hún dọ̀ọ̀la pé ó lè ṣe tó bá wù ọ́ ẹ̀yin náà lẹ ní <laughs> kílà ah. ó ti mọ̀ wípé kó má ṣe ni tó ń sọ ṣùgbọ́n bá a ṣe sọ yìí àwọn díẹ̀díẹ̀ tó ṣẹ́kù lára wa nínú àgbọ́yé Yorùbá ló jẹ́ yé abẹ́ mo fún wa lọ́dún márùn síbi tá a wà yìí kò ní yẹ nìkan kan mọ́ o lè ṣe tó wù ọ́ yọ lọ ṣe tó wù náà ni torí wípé kò sẹ́ni tó gbọ́ Yorùbá mọ́ nílé ìwé àwọn ọmọ ò kọ́ Yorùbá mọ́ pé èèyàn bá sì gbọ́ èdè èèyàn èèyàn ò lè gbọ́ èdè míì jọ̀mọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó gbọ́dé èdè gẹ̀ẹ́sì ló lè dé wa ní ọmọ nàìjíríà a mọ̀ sọ̀rọ̀ wọlé sóyínká abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá wá gbọ́ bí tí wọlé sóyínká bá ti ń sọ yorùbá tí ń pòwe ẹni tó bá wá kẹ́kọ̀ọ́ nípa literature yóò mọ̀ pé yorùbá ní ń tú sí èbó ní fi sọ èbó míì táwọn èbó gan ọ̀mọ́ yorùbá ní ń tú fún wọn <laughs> wọn ò lè mọ̀ bẹ́ẹ̀ yẹn bá gbọ́ èdè èèyàn dáadáa èèyàn ó sì manipulate èdè míì ṣùgbọ́n tí fìyà jẹ wá èdè tiwa gan òye wa lẹ́fìmọ̀ rí tán bá wá kọ àwọn literature tán bá kọ àwọn ìwé àwọn àṣà yorùbá náà ni wọ́n ń gbé jáde torí pé a fẹ́ kí yàtọ̀ ń bẹ láàrin English literature àti literature in English yàtọ̀ ń bẹ láàrin méjèèjì wọ́n fẹ́ kí èèbó náà ó mọ culture Yorùbá ni wọ́n fi máa sọ̀rọ̀ àbíkú nínú ìwé wọ́n fẹ́ kí èèbó ọkà èèbó àbíkú ọba kódà ń bẹ ní èdè Lárúbáwá ìrìnkèrindò àmì eh, ògbójú ọdẹ nínú ògbó orúmọlẹ̀ wọ́n ti kọ́ ń Lárúbáwá asọ̀yádùn jẹ̀ríhù fi gábàtìl afarit yóò wá yà yín lẹ́nu ẹni tó kọ́ kìí ṣe mùsùlùmí professor isaac ogunbíyì ṣe christian lárúbáwá yẹn sì buhaya bẹ́ẹ̀ yẹn bá kà àwọn lárúbáwá gan ó kà ó gbèdì kìí sì ṣe mùsùlùmí kí la fẹ́ fà yọ ń bẹ̀ gbèdì èèyàn bá yé èèyàn èèyàn ó lè sọ èdè míì kódà ó tún ṣe fáàrí sáwọn tó lè nìyẹn pé mo lè sọ bẹ́ẹ̀ ṣe ń wí màá tún sọ́bà míì tí ò ní yé yín ló fi jẹ́ pé a ṣera wa lórí pa àkọ́mọ́ Yorùbá à ń ṣera wa èbó ń kò sí bó ṣe fẹ́ sọ èbó tún sọ fún ọ pé àìsọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó wọn náà bá ti ní nǹkan tó fi gbé e ṣubú lọ́dọ̀ ṣé ọtún gbọ́ lè <laughs> èbó náà ni ọlọ́wọ́ bá ní fọ́yúnà bí ohun bí máa kàánú lórí ọ̀rọ̀ yìí àwọn àfáà wọ́n ní ẹnikẹ́ni tí Islam ò ṣáájú fún irun kíkí ta ni irun kíkí jọ́ra yẹn fún ẹni tó bá jẹ́ mùsùlùmí kẹ́ni tí èsè mùsùlùmí kan tó lòun fẹ́ máa kírun sọ́lọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ òun fẹ́ máa gbà Ramadan sọ́lọ́wọ́ gbà akọkọ ṣẹ́rùtù si hatil ibada òun náà ni al àwọn àfáà wa nígbà tó ṣe wípé ní bọ́ ṣe gan òun ò ní gbà tó bá wá di dọ́gbìn dárì á mọ̀ ṣe tí wọn ò fi kírun láyé àwọn àfáà níbẹ̀ ni bàbá sì ṣe láyé kò ní gbà tí wọn ò bá gba islam sùmọ́ tó bá di á mọ̀ ṣe Joshua ó ṣe tó kírun mi èyí ṣe mùsùlùmí ọlọ́run kí ni wí ọlọ́run èyí ṣe tó kírun ọlọ́run ọba fi sọ wípé wọ́n máa bi wọ́n léèrè ma salakakum fi sakor kí ló dé tọrọ yín fi já sínú na sakor kọlu lamuna kumina musọlẹ wọn ni torí pé àìkírun gbàtà wà láyé ni látara àdéhélé ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ kí n bí ga Ọlọ́run nígbà Ọlọ́run ò bí nírun àmọ́ yóò sì bí léèrè níjọba kìámà torí pé nínú tó níkápá ni kò ṣe islam islam yẹn ni ó fi jẹ́ kírun tó fẹ́ kí kó lè lé lóṣùwọ̀n kó lè jàtẹ̀wọ́gbà lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run látara àdé eléyìí lẹ́ẹ̀fì pé tọ́lọ́run bá ṣe yàn ní mùsùlùmí oore tó ga ni òun náà lòṣùwọ̀n tọ́lọ́run ó fi mọ tí wọ́n mọ kó sẹ́ẹ̀rẹ̀ wá sí. Si tí ó fi lè já tẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run fáyúnẹ́ bí òun bímọ. ọlọ́run ọba ní àwà fún wọn nírò pẹ̀lú nǹkan tí wọ́n ṣe níṣẹ́ tó gbéjà lè kìyàmà ìwọ tó ṣètò ọlọ́run láyé tó sọ wípé àìṣètò ọlọ́run bá yẹn ó ti jọ ọ́ lójú ó ti gbádùn mọ́ níjọ́ gbéjà lè kìyàmà ọlọ́run ó bí ọ léèrè kódà gbà mí ń bẹ níbi àìṣètò ọlọ́run gbogbo nǹkan ó sì máa dáa yóò wà máa ní kí ló fẹ́ ṣètò ọlọ́run fún ẹ̀yin tẹ́ ṣe tiẹ̀ gan rírí lẹ́rí ọlọ́run ní ilẹ̀ fáyúná bẹ́ ọ̀hún bí máa ọlọ́run ní àpàdà fún kó wá nírò nípa ti kó wá tó bá gbélé ayé ṣe lọ́dọ̀ ọlọ́run bá kìyàmà ayé yìí ta fún ẹ̀kọ́ kókó méjèèjì yẹn ká dì í mú wa ẹ mọ̀jà ọlọ́run ọba láéláé ó rẹ́gbọ̀n ńlẹ̀ ó sàbúrò lọ́rọ̀ kò sàbòsí o ìdí tó fi ṣe ó yọ lọ́hún ká lé nǹkan kan ká bẹ lọ́hún kọ́ wọn wọ́n tẹ̀ kọ́ wọn wá mọ̀ tẹ̀ ó yọ lọ́hún ọ̀pọ̀lọpọ̀ ọgbà mi ó lè jẹ́ oore náà ló fi ṣe fún wa abẹ́lẹ́wọ̀n bá nínú tóbi rẹ̀ ọlọ́run má jẹ́ akọsẹ̀ má sì jẹ́ akọ ẹnu sísà kánì ọlọ́run ọba tó dá wa tó téèyàn bá ṣe ọ̀rọ̀ sọ́sọ́ ọlọ́run sànákútúbù mọ́ kọ́ọ́lù ọlọ́run ni ẹ kọ sílẹ̀ ntí lágbájá ọmọ lágbájá wí tó bá wà díjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama wọ́n wá ní ta ló bú ọlọ́run láàrin gbogbo ọlọ́run ọba subhanallah ẹ̀yẹ ẹja wà péjúwe tó súnmọ́ walilahi al-mathalul kí president lápèjúwe tó súnmọ́ ọlọ́run kọjá káfíwé president lillahi al-mathalul kí president wá dúró kí o gbé yàn ẹ̀rí àtẹ̀jọ́ fẹ́ràn rẹ̀ ń kálukú ọmọ apalẹ́ ni kí wọ́n wá ní ẹnìkan bú president ọyẹ mu jáde gbogbo yìí ó sì diwọ́ mọ́rí fún pé ah ó sì wá ó sì wá sí orí ibú báyìí wọ́n wá mú déwájú president president wa ń wò kọ́ sọ̀rọ̀ gbogbo yìí ó sì ti máa sọ bí tọ́rọ̀ rẹ̀ ó já lọ́dọ̀ tiwọn bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá sí ọ̀rọ̀ sọ sọ́lọ́hún ọlọ́run ó ní sànà kùtùbù mọ́ kọ́ọ́lù ọlọ́run ní ẹ̀yin mọ̀lẹ́kà ẹ̀kọ́ tó wí yẹn kọ́ sílẹ̀ yóò dé wá bá níwájú ọlọ́run ọlọ́wọ́ wa pè jáde pé lágbájá ọmọ lágbájá ọ̀sọ̀ báyìí nígbà tó ń bẹ láyé sọ́lọ́hún ṣé àwọn mọ̀lẹ́kà ló fẹ́ sọ ni níjọ́ náà àbíjà làálà ọlọ́run ló fi jẹ́ pé ká máa sọ ahọ́n wa ẹlòmíì á ní ọlọ́run ọba àgbàlagbì ọba àgbàlá ẹlòmíì á máa ṣe ọ̀rọ̀ sọ ìròyìn tí ò bàbá tó bí ọ nígbà wá fẹ́ kí bàbá yẹn lára ah, àdáde ẹ̀ lẹ́sà àgbàlagbì bàbá bàbá yìí kọ́ mọ àlè lọ́wọ́ yìí ẹ jẹ́ ká lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ sọ́lọ́hún kódà bá a bá ń ṣàdúà ká lẹ́kọ̀ọ́ bá a ṣe ṣàdúà ẹ wá àdúà nẹ́bì tá a sọ lánàá ẹ wò bá nẹ́bì sí ń jí rẹ bẹ̀ sọ́dọ̀ ọlọ́run lórí ọlọ́run ọba ọ̀lẹ́ni mi mi ò jẹ́ nǹkan kan ẹ wo ànẹ́bì ọlọ́run ẹlòmíràn ìrẹ ọlọ́run mọ̀ pa ọ́ láṣẹ ẹgbẹ́ bàbá àbí kí ni kí lẹ bá débẹ̀ ọ́ pa á ẹgbẹ́ ẹni là ẹgbẹ́ ẹni gan àlè paláṣẹ ẹni tó kéré sí yàn nìyẹn máa ń ọba mẹ́jẹ̀ á sí ọ̀rọ̀ sọ ẹ̀kọ́ pọ̀ nínú Islam ẹ̀kọ́ pọ̀ nínú sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam látara àdéhélé abẹ́lẹ́wọ̀n ọba kó fún alágbóyè ọ̀rọ̀ rẹ̀ èyí tá a wá sọ yìí á fi àyè á gba ìbéèrè á على نبي الأماني شمس يا يرتليه ونوره غير عواني ومن زايا وسيت سيت تعناني من رمض جمع دياجي جل به غير باني ودينه أنفي طريقة الجنان ومن هذا بالرسول فقد نجا من نيراني ومن هذا بالرسول faqad naja min nira àwọn ìbéèrè kan ń bẹ lánàá tí wọ́n béèrè á dáhùn rẹ̀ á tún gba àwọn ìbéèrè míì léni pẹ̀lú ògùn ọlọ́run ọba. àkọ́kọ́ nínú ẹ̀kọ́ ìbéèrè á béèrè àwọn ìbéèrè èyí tí ó ṣe wá láǹfààní tí ó sì ṣe àwọn èèyàn náà láǹfààní ìbéèrè ìmọ̀ ẹ̀kọ́ kan ni ìbéèrè lọ́tọ̀ fúnra ara rẹ̀ ẹ̀kọ́ kan ni ìbéèrè lọ́tọ̀ fúnra ara rẹ̀ tó tá bá ti fẹ́ béèrè béèrè kárí wípé àníyàn wa lórí ìbéèrè òun a fẹ́ kẹ́kọ̀ọ́ lérí ẹ̀ ni abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kí ó mọ́sẹ̀ òwò alọ́wọ́ ní ọ̀dọ̀ tiwa táwa wà ń rí kí ni ìdájọ́ kẹ́nìkan ó bú ànẹ́bí sallallahu alaihi wasallam kí ni ìdájọ́ kẹ́ni tí kìí ṣe mùsùlùmí kó bú ànẹ́bí sallallahu alaihi wasallam nínú òfin Islam nínú ìlú tó ṣe wípé ìdájọ́ ṣẹ̀ríà Islam náà fi ń darí ìlú yẹn béèyàn bá bú ànábì sallallahu alayhi wa sallam òfin ìjọba ó gbé ẹni yẹn kìí ṣe individual òní òmù ìjọba ó gbé bí ìgbà tí èèyàn wà lamẹ́ríkà tó wá fa àsíá amẹ́ríkà ya ẹ rí i pé tán bá mú ìdájọ́ ẹ̀ ní bí wọ́n pa ni gbogbo alágbára ayé kan ò sì ní sọ wípé amẹ́ríkà ṣe ti ò dá bẹ́ẹ̀ náà ni ẹni tó bá bú ànábì sallallahu alayhi ní orílẹ̀-èdè tó ṣe pé islamic state tó ṣe pé ìjọba islam ló ń darí irúfẹ́ ìlú bẹ́ẹ̀ ṣùgbọ́n aláwùjọ táwa wà tí kìí ṣe pé ìjọba islam ní ń darí orílẹ̀-èdè wa ẹni tó bá sọrú eléyìí ẹ jẹ́ ká pè é ká ṣàlàyé fún sótì ẹ̀ mọ́ tá a lànàbì yẹn gan ó ṣe é ṣe kó ṣe pé ní tí wọ́n ń sọ fún lòun náà lanu tóun náà ń sọ àgbúdọ̀ pàkíyèsí ẹ̀ kásàlàyé pé tààlà nàbí wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kásàlàyé ẹ̀ forúfẹ́ ẹ̀lẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a bá rí pé ẹni yẹn ń sọ nísọ pé ó fẹ́ dá wàhálà alẹ́ a lè rìpọ́ọ̀tì ẹ̀ fáwọn ọlọ́pàá torí pé ní ti ń ṣe yẹn o lè dogun ẹ̀sìn lẹ̀ táwọn agbófinró náà bá dẹ̀ gbọ́ àwọn náà ò ní fọwọ́ kékeré mu torí pé gbogbo tó bá lè dá ogun ẹ̀sìn lẹ̀ ìjọba náà ò ní fi ọwọ́ kékeré mú lóun kàbẹ́ kódà ìjọba lè gbé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ èyí ò ló lóore ju kí wọ́n wá múra báyìí ò má dà ọ̀fẹ́ lọ bẹ́ẹ̀ ni lórí náà náà lórí ẹni tó fẹ́ràn tiẹ̀ náà tó náà bí wàhálà sí máa ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ẹ̀mí ò wá tí ti sí àti kírun náà ó di wàhálà àti gbọ́ Islam kò sí kankan tí wọ́n fẹ́ ká dá àwọn ilé ìbòmọ̀ sọ kéèyàn take law don't take law to your hand ó rìpọ́ọ̀tù kéèsì yẹn sí constituted authority nǹkan báyìí ìjọba ni ó wà gbégbèsè lórí nǹkan yẹn ní ti Islam sọ kódà kò ṣe pé nínú ìlú tá a ti ń lo ìjọba Islam Islam ò fún wa nígbà láàyè láti lo òfin lọ́wọ́ ara wa torí pọ̀pọ̀lọpọ̀ ọgbà mi ń bẹ ó lè ṣàṣejù ó sì lè lọ fìyà jẹ ẹni tí kìí ṣe lẹ́ṣẹ̀ èyí ló lè má làáfíà wá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ti Islam wallahu alam bákan náà zakatul fitr jákàtà máa ń yọ ayọ̀ lérí gbogbo àwọn tó ń bẹ lábẹ́ wa ayọ̀ tìyàwó wa ayọ̀ tàwọn ọmọdé àti sàwọn tí wọ́n ń ṣe pé àwa là ń bọ́ wọn ayọ̀ tẹ́ni tí bá wa ń bẹ pẹ̀lú wa tí kìí ṣe mùsùlùmí náà wà àlè yọ tiẹ̀ torí pé kì í ṣe mùsùlùmí lóòótọ́ abẹ́ wa ní ti ń jẹun ṣùgbọ́n àlè yọ gbàtánàbí ò sọ ànábì ní ẹyọ fún àwọn mùsùlùmí àlè ìtumọ̀ yíyọ fún ni wípé kì í ṣe pa gbé fún o ìtumọ̀ ẹni wípé bóyá àwọn èèyàn mẹ́ta náà ń jọ lábẹ́ èèyàn mùsùlùmí jẹ́ méjì ẹnìkan bẹ tẹ́bí kì í ṣe mùsùlùmí ààyò jáka tàwọn méjèèjì múdù múdù mélòó mélòó mẹ́rin mẹ́rin lórí ẹnì kọ̀ọ̀kan a jẹ́ pé múdù mẹ́jọ láàyọ àníyọ méjìlá torí pé ẹni tó ṣe kàtà àwọn yẹn òun yóò ṣe mùsùlùmí. ǹjẹ́ gbàláàyè ń bẹ fún wa ká ṣe jámù láàrin ìrun zuru àti ansori èèyàn jó nírìn àjò èèyàn bá ya mọ́sálásí kan wọ́n ń kí jímọ̀ lọ́wọ́ èèyàn wá kí jímọ̀ tán èèyàn wá rí pé rìn àjò téèyàn rìn lọ yìí àsìkò ansori ó súnmọ́ kó kéèyàn mọ́ sí tí sọ nínú ọkọ̀ ǹjẹ́ èèyàn lè ṣe jámù asúlì mọ́ juma la èèyàn lè ṣe ókè juma lọ́tọ̀ tásìkò asúlì bá tó ókè asúlì rẹ̀ ni torí pé àrí àkọọ́lẹ̀ pánàbí ṣe bẹ́ẹ̀ in tó fa kánàbí ò ṣe jámù gan ó ṣẹlẹ̀ lójú ayé ànábì ìjọ jimá ànábì ò torí ẹ̀ ṣe jámù ànábì wà mọ́tàlá ìjọ kan tó jò bẹ̀rẹ̀ sí ní rọ̀ ní jimá ànábì ò sì torí ẹ̀ sí jámù sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ àfa ibn Taymi ti sọ irú ẹni tó bá wá fẹ́ ṣe yẹn ìwọ tó ọjọ́ nírìn àjò jímọ̀ ekulẹ̀ sọ̀rọ̀ yẹn fún ọ bọ́ ẹgbẹ́ kan kí zúrì rẹ fi ásìrì rẹ lé zótìyé e. sì máa kọ̀ntínú ìrìn àjò rẹ jímọ̀ èyí e sọ̀rọ̀ yẹn fún onírìn àjò tó bá wá rí wípé o fẹ́ jàǹfààní jámù yẹn zúrì ni kó lọ kí kó fi kí méjì kó kí ásìrì náà sì má kí jímọ̀ yẹn ṣùgbọ́n tó bá fi lè mú ọkọ ọbẹ̀ jókòó gbọ́júmọ̀ ọbẹ̀ gbọ́júbà tó bá ti lè kíjímọ̀ òun kò lè ṣe jámù àṣírí yẹn mọ́ léyìí tó lálàáfíà tó tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ hádà wallahu alam. bákan náà nípa pé ìgbàláàyè ń bẹ ẹni tó ń kírun náà fìlà ẹni tó ń kírun ọ̀ràn yẹn ó lè kí lẹ́yìn ẹni tó ń kí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí wọ́n ó pààyàn lẹ́rìn díẹ̀ kí ni ìdájọ́ káàmà nínú ọ̀run tí ara àwọn obìnrin tán kírun kò ní ìdí káàmà irun àwọn obìnrin kò ní ìdí káàmà rárá tí ó ti yé kò ní ìdí káàmà kí wàá ní ìdájọ́ ọ̀run rẹ̀ kí ni ipò ìkáàmà in tó túmọ̀ pa ti bẹ̀rẹ̀ rúṣẹ́ mọ́ Allahu akbar in tó sọ pé òun ti bẹ̀rẹ̀ nìyẹn èèyàn lè ṣe káàmà tán kẹ́sì káàmà tán ìwọ ni mọ́mù tó fẹ́ kírun fáwọn èèyàn ọmọ ọlọ́gẹ̀dẹ̀ èlò ọlọ́gẹ̀dẹ̀ kó o tún máa sọ̀rọ̀ ńgbọ ọba yẹjú ọ̀rọ̀ gẹ̀dẹ̀ tán n ò ní ìdíkà tún káàmọ̀ ṣe mọ́ ọkàn sí Allahu akbar àwọn sàábé wọn ti ṣe káàmọ̀ rí tànàbí sì tún jáde tó tún lọ́wọ́ àtẹ́ẹ̀dì sáwọn èèyàn tó tún pẹ́ tán dúró fa ànábì padà dé ànábì ò tún ní ká tún káàmọ̀ sí. ìkọ́ mọ̀ ó kàn jẹ́ bí a fẹ́ sọ fáwọn èèyàn pé ìrun ti bẹ̀rẹ̀ ni àmọ́ wọ́n fẹ́ káwọ̀ ọkùnrin ó ṣe ìkámọ̀ bẹ̀ẹ̀ tẹ́yẹ̀ bá ń kírun lọ tó o bá ṣe ìkámọ̀ bóyá o gbàgbé ni kò sí tó ṣe rẹ̀ so kẹ́niyàn wá fẹ́ fi yẹn justify ẹ rí wípé e, e, èyí tó fẹ́ dólé lórí yẹn kò tí ì tó láti lè fi bi ọ̀rọ̀ tiwájú yẹn láti fi bi dànù kọ́lọ̀ ń kó ọtọ̀ ògbó asọ́nà wọ́n ní ìjẹ́ ní tá a bá ń ṣe kútúbà lọ́wọ́ tí màmú máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ó jókòó tí ó tún dìde lẹ́ẹ̀kejì kí ni ìjókòó àdúrà wo sádùá pàtó kan wà tán ní ká máa ṣe ń bẹ ilá àwọn afáàmì ẹgbẹ kéèyàn máa ṣe kúlọ aláwọ mẹ́ta kò sí kò sí kò sádùá kankan tó wà ń bẹ innama huwa lil fasli bayna al khutbatayn a kàn fẹ́ fi ṣe a fẹ́ fi yàtọ̀ láàrin kútùbà méjì kútùbà alákọ̀ọ́kọ́ ti parí a fẹ́ bẹ̀rẹ̀ kútùbà kejì ntí bíbẹ̀rẹ̀ yẹn tó wà fún nìyẹn àmọ́ béèyàn bá finúfíndọ̀ tó bá ṣàdúà lásìkò yẹn kò sí láì fi mẹ́ ṣùgbọ́n ká sọ wípé àdúrà kan pàtó wà tánàbí ni a máa ṣe ń gbà yẹn eléyìí ò rí bẹ́ẹ̀ torí pé ó ń bẹ nú àwọn àfáà tí wọ́n ní anabi sallallahu alayhi sallam ní pé gbogbo ọjọ́ jimoh àsìkò kan bẹ tádùá máa gbà gbogbo àwọn onímọ̀ bẹ́ẹ̀ sọ àsìkò wo ni àwọn kan lẹ́yìn àsùnbà àwọn kan lẹ́yìn sọ̀látọ̀ lásìrì àwọn kan ní nígbà mọ̀ọ́mù bá bẹ̀rẹ̀ wọn lò ni wọ́n ní ká máa ṣe ń bẹ̀ so si sí ẹ̀rí kankan fún yẹn wallahu alam bákan náà ìbéèrè lórí wípé nígbà tá à fatia tá a sọ pọ̀rọ̀ ọlọ́run ní alukur'an nínú fatia bí ìgbà tó ti pàwọ́ là ń sọ̀rọ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ihdina siratal mustaqim fi wá mọ̀nà ojú ọ̀nà tó tọ́ tẹ́pọ́ lọ́ọ̀ ni yẹn tó máa wípé sọ̀rọ̀ yẹn ẹbí léèrè wípé ẹ̀yin nǹkan tó bá yẹ pé èyàn lọ́fẹ́ fi tó bá ti lè fi yẹn kọ ló fi jẹ́ pé ẹ̀kọ́ debate sọ pé mo agree tó bá ti fi yẹn debunk ẹ̀ pé kì í sọ̀rọ̀ lọ ìyẹn náà dẹ̀lílù ni pé nítorí gbólọ́wọ́ náà kì í sọ̀rọ̀ lọ so ẹja tí wọ́n á lo nǹkan míì tá a bá ti sọ pé màá nílò méjèèjì o so ti yé alukur'an kẹrìm ọ̀nà tí ọlọ́run ọba tó fi sọ̀rọ̀ nínú alukur'an ẹ̀rí wípé nínú èdè náà reported speech wà ìwọ ló ń sọ̀rọ̀ bẹ̀t òun rìpọ́tì ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ bó ṣe sọ òun sọ òun sọ bẹ́ẹ̀ so ọlọ́run ọba ń kọ́ wa bá a ṣe máa ṣe àdúrà lóbi jẹ́ pé suratul fatiha ó kó àdúrà sínú alhamdulillahi rabbil alamin ó kó ìròyìn ọlọ́run ọlọ́run ọpẹ́ ni fún ọba tó dá gbogbo àgbáńlá yìí ọba àjọ ọlọ́run ń ròyìn ara rẹ̀ ọlọ́run tún wá bọ́ sí abala àdéhùn bẹ́ẹ̀ sì gbádéhùn pẹ̀lú ọlọ́run yín lọ́wọ́ parí ọlọ́run fàdúrà kẹyìn rẹ̀ sótìyé ìyẹn nìkan kọ́ fatiha nìkan kan rọ̀bánà àti ìdúnnì asana nínú kùránì nìkan so ọlọ́run máa ń mú ọ̀rọ̀ wá nígbà míì pé ẹni báyìí tó sọ ọlọ́run ó sọ pé fìràwọ̀n sọ báyìí ọlọ́run ó sọ ìgbà míì ọlọ́run ó kọ́ pé ẹ máa bẹ́ẹ̀ sì bẹ ọlọ́run òun nìyí so ẹni tí ń sọ̀rọ̀ yẹn ẹni tó bá lẹ́kọ̀ọ́ nípa èdè nípa àgbékalẹ̀ ọ̀rọ̀ kò lè mú yẹn wá gẹ́gẹ́ bí ẹ̀rí torí pé tó bá fẹ́ mú gẹ́gẹ́ bí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà lèyàn tọ́ka síbẹ̀ èyí tẹ́lẹ̀ gbé lọ́wọ́ náà ọ̀pọ̀lọpọ̀ tó tọ́ sọ pọ̀rọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ tó pọ̀ báyẹn náà wà ń bẹ̀ sọkọlọ́ wọn bá kí kókó wa alukur'an lafdhan wa ma'ana min Allah subhanahu wa ta'ala n táwọn agbàgbọ́ ni gẹ́gẹ́ bí mùsùlùmí ọ̀rọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ àtọ̀dọ̀ ni ó ti wá tó bá ní kèfèrí léèyàn èyàn lè jẹ́ mùsùlùmí kó jẹ́ kèfèrí èyàn lè jẹ́ ẹni tí ń bọ náà kó jẹ́ kèfèrí ẹni tá à ń pè ní kèfèrí àkọ́kọ́ nú ẹ̀ òun náà ni ẹni tí ó ṣàìgbàgbọ́ nínú Ọlọ́run tó sì ṣàìgbàgbọ́ nínú iṣẹ́ tọ́lọ́run fi rán òjíṣẹ́ àsìkò rẹ̀ láyé ànábì Musa ẹni tí ó gba Musa gbọ́ kèfèrí ni láyé ànábì Ìsá ẹni tí ó bá gba Ìsá gbọ́ kèfèrí ni àná Muhammad ló pé gbogbo ànábì ẹni tí ó bá gba ànábì gbọ́ ó kọ rẹ ò pé méjì kèfèrí ni tó bá òun ọgbà kó jìṣẹ́ Ọlọ́run lànábì kódà kó ṣe mùsùlùmí kèfèrí ni nínú Islam gbogbo àwọn ìpìlẹ̀ kan ń bẹ téèyàn bá ti ṣàìgbàgbọ́ nú ẹ̀ èèyàn ò di kèfèrí kéèyàn sọ pé lọ́dọ̀ tòun ìrun èyí sọ̀ràn yàn ẹni yẹn di kèfèrí ẹni tó sọ pé ààwẹ̀ gbogbo nǹkan lòún lè ṣe nínú Islam o ṣùgbọ́n ààwẹ̀ ràtìràtì ni òun ò rí sí tòun kèfèrí ni àbí kéèyàn sọ pé lọ́dọ̀ tòun òun gbà pàǹdà bíi is a philosopher lọ́dọ̀ he was a philosopher and tó dẹ̀ jẹ́ he is a good leader but òun ò gbà wípé prophet ìṣẹ́ ọlọ́run kẹ́dà kẹ́nìyẹn máa kírun kó máa lọ mọ́kà gbójoojúmọ́ fáwákà kẹfìrí ni so àwọn nǹkan tó lè sọ yẹn di kẹfìrí tábìlì pìyàn ní kẹfìrí ó pọ̀ kọ́lọ̀ ń kó sàánú wa kó máa ṣe wá ń kẹfìrí àkínní ìdájọ́ tá a bá rí nǹkan yìí ń tá a rí yẹ ó pín sọ́nà méjì nǹkan mi bẹ nínú sẹ̀rí islam tá a bá rí bá a bá mu kò sí wàhálà ọ̀n lọ sìn ọba rí báírò orí yìí lẹ̀ ní tó súnmọ́ ẹ̀ tó sọ báírò nù ó lè mọ̀ wá báírò yìí ti sọnù ọlọ́lọ́mọ ẹ báírò téèyàn máa rà ó ti sọnù náà nù èyàn ò ní wá àwọn nǹkan tí ò ní kí mà tó o bá ní í mú o lè mú bó o bá sì ní díẹ̀ fi lẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tí sẹ̀rí à pè ní lókútọ̀ nínú sẹ̀rí à ó ní nǹkan tó ṣe wípé tá a rí tó ṣe wípé ẹni tó sọ́ọ̀lẹ̀ yóò wá òun ṣàdédé lọ ọba rí àpò kan nígbà tó tú bẹ́ẹ̀ ọba twenty thousand naira ń bẹ ẹni tí owó yẹn jábọ́ lọ́wọ́ ẹ̀ pójúlẹ̀ kó lówó tó yọ wá owó ẹ̀ lórí owó yẹn tá a bá rí nínú sharia islam wọ́n ní kí a fi owó yẹn lọ láyé ìgbà wọn ní kéèyàn ó dúró sẹ́nu ọ̀nà mọ́sálásí òun fẹ́ ni dìdìdìdì i mean a kind of a primitive way of media nígbà náà or communication láti ilẹ̀ or announcement nígbà náà dúró lẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí àwọn yóò wá kírun kì í ṣe nu mọ́ṣáláṣí o mo rí nǹkan báyìí ẹni tó bá sọ nǹkan nu o ṣùgbọ́n lásìkò tá a wà yìí lọ sórí rédíò lọ sí ààyè tó jẹ́ pé àwọn yóò lè gbọ́ pé wọ́n sọ nǹkan nu ṣùgbọ́n nínú ṣẹ̀ríà Islam wọn ò ní ká gbà lọ́wọ́ rẹ onílé rédíò wọn ò ní ká gbà ẹ̀ẹ́kọ́ wa irọ́ ìwọ náà ló mú lọ́wọ́ nínú ṣẹ̀ríà wọ́n wàá máa sọ níbẹ̀ owó báyìí sọnù kódà nínú ṣẹ̀ríà Islam tí wọn ò bá ti rí ẹni tó sọ pé òun ló ń ní kódà kan rárẹ̀ ẹni tó sọ pé òun ló ń ní ó gbúdọ̀ sọ bó ṣe rí inú ibo ló kó sí tó bá rí pé ẹnìyẹn ló ní lóòótọ́ iléeṣẹ́ rédíò wà ránṣẹ́ sí owó yẹn wọ ẹni tó rí yẹn ni ó wà wọ́n wà ránṣẹ́ sọ pé a ti rẹ́ni tí ó ní o ẹnìyàn wà kó kíní yẹn kalẹ̀ nínú àwọn humanitarian services tó yẹ kán máa ṣe nìyẹn tí ò lówó nú ṣùgbọ́n ọlọ́run kó ṣàánú wa so idan wọ́n wà pé ẹni yẹn kó wá gbé owó yẹn kalẹ̀ fẹ́ni tó ní tó bá wá pé ọdún kan tí a bá rí ẹnì kankan owó yẹn ti di tiẹ̀ nù ṣẹ̀ríà ìdí nìyẹn tí wọn ò gbúdọ̀ fi gbà lọ́wọ́ ẹ̀ ọmọ kéèsì tó bá ọdún kan tí wọn bá rẹ́ nìkan tó sọ pé òun ní ọlọ́run ló gun ọ lówó lọ́nà ọwọ́ àna tán oṣù kan lé lọ́dún kan ẹnìkan bá dé ọba sọ gẹ́lẹ́ bó ṣe rí ọ̀pọ̀ owó tọ̀ náà <laughs> nínú ìṣẹ̀rí ọ̀pọ̀ ṣùgbọ́n ọ̀nà tó fi wá pọ̀ ẹ wá wọ ẹ̀bẹ̀ tí àṣọ ẹni ẹ wá dọ́dọ̀ ẹ̀ pé ah, mo ṣẹ̀ṣẹ̀ ní kí ni bá mi owó mi ah, nínú ìṣẹ̀rí ọ̀nà ah, gbúdọ̀ kó sọ bí ó ṣe máa san ó ti di gbèsè nìyẹn sẹ̀rí àsìlámù ní má má má má tìrìtì ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn ọdún kan ti kọjá lérí ẹ̀ àmọ́ tó pé ní rẹ́ǹjì ọdún kan yẹn tó o bá na ọ̀pọ̀ lójú ẹsẹ̀ tó ti yé nínú àwọn ọ̀rọ̀ tí sẹ̀rí àsìlámù sọ lórí lókùtọ̀ àkíámù lókùtọ̀ ò ní sùjúdù àmì ìsìtìrà jẹ́lísàtò ìsìtìrà bẹ́ẹ̀ yẹn bá ń kírun bẹ́ẹ̀ yẹn bá gbórí èèyàn ọkọ̀ jókòó ó dìde lókè yẹ pé mi ò ṣẹlẹ̀ nígbà tó pé sara nínú súnà mi kì í sọ̀nà yàn béèyàn bá ṣe ó dà bá dẹ̀ ṣe kò kò ní kò ba ìrun sùjúdù sáwí téèyàn bá dáná sùjúdù sáwí ṣe àbí bóyá nǹkan kan kò sí yàtọ̀ láàrin àti ẹjẹ́ gbogbo wa lọ ọmọ yẹn bọ́ ọ bá dáràn bàdí àbí kọ̀wùlé nínú náfìlà èyí ó san padà ṣùgbọ́n náfìlà fi nǹkan kan yàtọ̀ lápèjúwe nísìn èèyàn fẹ́ kí tàràwì màá fi dáhùn ìbéèrè kejì tó so mọ́ tàràwì sẹ́mu pé òkí méjì méjì ń ó kó o jókòó abẹ́ẹ̀kọ́ kì í sọ̀rọ̀ yẹn o mo ní ó yẹ kó o jókòó lè má jókòó ó dìde òjòkó ayẹ subhanallah subhanallah kò ní subhanallah kankan ẹ tẹ̀lé bẹ́ẹ̀ ọwọ́ àfi kí mẹ́rin níbi mẹ́rin ló tó wáá jókòó lọ sálámà kò sí sùjúdù sáwábì kankan so ti yé kò kò sí wàhálà kankan kò dínú kò torí pé àlè kì bẹ́ẹ̀ náà ẹlẹ́bi tàràwì kì mẹ́rin mẹ́rin mẹ́ta ẹlẹ́ kì bẹ́ẹ̀ ẹlẹ́ kì mẹ́jọ tí o bá ṣe pé ara ó ní àwọn èèyàn kó bá sì jókòó kan ẹ kàn fún mẹ́ta tàràwí ẹ̀fì wítìrì mẹ́ta kò ní sí ìjòkó mi wítìrì nǹkan so ti yé ṣùgbọ́n àwọn àfọ àgbọ́lá fún ká máa kíní méjì méjì káwọn èèyàn ó ba lè máa sinmi tẹ́pẹ́ láwọn ìlú Islam tẹ́pẹ́ bí àsìkò múra nǹkan kan bá ti bá ti sálámà ẹ̀kan tán ó tún rí ẹ̀jọ̀ bá tún gbé bí omi kan yóò tún mú ó tún gbé omi lẹ̀ ó tún dìde wọ́n bí yẹn bá dẹ́rù èyí wò irú mọ́mú ẹ̀ wá tọ́jú mọ́mú <laughs> ló ń kíra kàkan tí ń mú mi yìí <laughs> so tàràwí kò so mí káàkiri méjì méjì wọn ká fi máa sinmi so ti yé ṣùgbọ́n tó bá wáyé báwọn ó lọ kí mẹ́rin kódà kó ṣe wípé méjì ló fẹ́ kí tó yẹ kí mistakenly ó lọ fi kí mẹ́rin kò sí sùjúdù sáwù ṣùgbọ́n tí nǹkan tó fa sùjúdù sáwù tó bá ṣẹlẹ̀ lọ́nà míì tẹ́pọ́nà míì ló bá ṣẹlẹ̀ èyàn ó ṣe ìforíkanlẹ̀ ìgbàgbé rẹ̀ so abẹ́lẹ́wọ̀n ọba ní tóbi rẹ̀ kí ọlọ́wọ̀n ọba kí ọdún ti wá ṣàlẹ̀ ìdá àbá dá olóyìn àmọ̀ dáwọn ìlọ́la subhanakallah wa bihamdik ẹ́ naam nínú tàràwì oná wa mbẹ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam wa sallam